علينا عند احتياجنا إليه ولا تنسيناه يا رب العالمين وارزقنا اللهم بلاغة النبيين وفصاحة حفظ المرسلين وسرعة إلهام الملائكة المقربين وقل رب زدني علما وفهما وعلمك ما لم تكن تعلم وكان فضل الله عليك عظيما قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي واجعل لي وزيرا من أهلي هارون أخي اشدد به أزري وأشركه في أمري كي نسبحك كثيرا ونذكرك كثيرا إنك كنت بنا بصيرا قال قد أوتيت سؤلك يا موسى بربك ذكرهم عسى تنفه الذكرى وكم نعمي أجدا وكم منني أجرا وعظمها دين النبي محمد وعظمها دين النبي محمد هو النعمة العظمى هو المنة الكبرى هو النعمة العظمى هو المنة الكبرى وأشهد أن الله لا رب غيره توحد في دنيا تواحد في الأخرى تواحد في دنيا تواحد في الأخرى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من سرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له وما يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله صلى الله عليه وسلم ونصلي ونسلم على اشرف المرسلين وعلى اله وصحابه اجمعين وبنا نستعين اهدنا الصراط المستقيم امين اهدنا الصراط المستقيم امين اهدنا الصراط المستقيم امين ادعوك فلون alhamdulillah arúgbó fún ọlọ́run alhamdulillah alhamdulillahi rabbil alamin alhamdulillahi rabbil alamin ọba tó yẹ pé kò fi iṣẹ́ rẹ̀ sílẹ̀ lórí gbogbo tó dá tabaarẹ̀ tó pé kí ni iṣẹ́ ọlọ́run á sọ pé maziya ni màsíyà ni fífẹ́ ni ọba tí ń ṣe bó ṣe fẹ́ ọba tí máa ń ṣe bó ṣe fẹ́ ni èyí tó fẹ́ fáwa làwa ń ṣe yìí èyí tó fẹ́ fáwọn míì náà wọ́n ń ṣe yẹn. nígbàtí èyí tó bá fẹ́ fún àwọn kan kò lápá lára àwọn míì tí ọba fẹ́rù èèyàn fún ẹ bá jọ máa gbé máa bá jọ bí yín pọ̀ ẹ bá jọ máa sẹ́kàn náà ẹ bá jọ kí wọ́n jọ afá kan náà gbogbo ohun tí máa ń pààyàn pọ̀ ìbá pààyàn pọ̀ kálukú ní ọ̀lọ́ ọ̀nà tẹ̀ bẹ́ẹ̀ méjì bá jọ ń gbé inú ilé kan náà àbẹ́jọ́ ń sùn yàrá kan náà tí a jọ ń sùn tí a jọ ń jí tí kan gba mọ́sálásí lọ tí sì ń dágbére fún <clears throat> kò sọ pé ń tí ọlọ́run ọ̀kọ́ pé yọ kírun kò ní ó kírun yóò tún mọ káànù rẹ ni pé kí ni wàhálà tó àsùtọ́ yẹ kó o sùn ló tún jì yìí ó lè sọ pé má jì mọ́ o dákun ọ̀ndánú mọ́ ni lójú o majima jù má má jà wọn jà o. má dàgbére fún mi má o. má dàgbére fún mi má o ń tẹ ní ńlá. nínú oṣooṣù burúkú yìí náà mú a. yẹ̀fọ̀ọ́lù fílì máa kàlùkì máa yá ṣá o. وحكمه شره وضره májìmá máa mú irun rẹ̀ dìmú bá sì ń la àlìjẹ́ náà mọ́mú ń lọ. ọgbọ́. mọ́mú ń lọ. lóhùn dáná. fíhùn lẹ̀. Hmm. bàbá ọ̀ sọ pé ìjẹ́ bákan bàbá ọ̀ sọ ọmọ ẹ̀ di bá mi ìjẹ́ ìbákan ìyá ọ̀ sọ di bá mi ìbọ́lọ́wọ́n bá kọ́ mọ́ mọ́. èyí tó kọ́ mọ́ kálukú wa ó la wà lórí ẹ̀ yìí ọlọ́run a ò mọ èyí tó kù ti ń bọ̀ Ama máa ọ ní o a fi títorí ibi rẹ bẹ ọ jẹ ìtókù tí ń bọ̀ dájú yìí lọ o. amina. ìwọ̀n túpẹ́túpẹ́ tá à ń ṣe yìí ọlọ́run o mọ̀jẹ̀ apá ṣe mọ́ o. àmín. rọ̀ wa mọ̀jẹ̀ ọgbẹ́ wọ́ sàlẹ̀ o. amina. lórí iṣẹ́ olóore o. àmín. mọ̀sọ̀wádìí pé ah, wọ́n kírun rí wọ́n ṣe dáwà rí àwọn náà ti gbìyànjú kan rí àwọn sọ̀rọ̀ abẹ́ amina wọlé agbára wọ lọ́hùn àmín jẹ́kẹ́mi wá ogun amina wá jẹ́jẹ́ tó ń ta láàfíà àmín káwá fàlàfíà náà sìn wọ lọ́hùn amina wọlé agbára rẹ̀ àmín la hawla wala quwata illa billah illa billah afa ó ní yẹ̀fọ́ àlùbí fílímù àlókì máa ń yàṣà wà ó kí mùhú ṣàrà wà dọ̀rà ọba yìí ń ṣe bó ṣe fẹ́ lára gbogbo ń tọ́da ìdájọ́ ẹ̀ ní kó rọrùn ìdájọ́ ẹ̀ ní kó nira ọlọ́run má ó nira fáwa. amina. ó ti ń jẹ́ ọrùn báyìí ọlọ́run jẹ́ ó máa fún wa ọlágbára rẹ̀ la hawla wala quwata. illa billah. illa billah. bílẹ̀ bá sú lónìí àwé òdi mẹ́rìnlá. ọ̀la ni ó dá méjì. Allahu akbar. báyìí ti dá méjì ọba ọfírí èèyàn ọlọ́nu tọ́wọ́ yìí pé nísìnyí à ń ka láti ìjọ ti bẹ̀rẹ̀ ó dé ní èjì ẹ̀ta ngbòdì mẹ́wàá mọ́kànlá méjìlá òní tó di mẹ́rìnlá yìí ọ̀la mẹ́ẹ̀ẹ́dógún látẹ̀yìn ọ̀la lọ la máa fi díndín díndín la máa fi kà ẹ̀ẹ́ mẹ́rìnlá ló ti dúró mẹ́ẹ̀ẹ́dógún báyìí ọkàn máa sí nìyẹn tó bẹ́ẹ̀ di ọ̀tún la ó di mẹ́rìndínlógún mẹ́tàdínlógún dídínlógún táwọn máa fi kà lọ. yóò máa dín ní. ọtí tán. ó dín lọ ti ẹnu. mọ́sílẹ̀ lágbà máa fún wa ọlọ́run. amina. wọ́n dànù rẹ̀. ami. wọ́n dàpọ̀ kápá bẹ́ẹ̀. lẹ́nìí wọ́n fi tó alẹ́ ti pé màkàn ṣẹlẹ̀ lẹ́kọ̀ọ́ látara pé ọba yìí ò ní yé màá ṣe àmọ́ èmi túmọ̀ ìmọ̀ yẹn sí gbàdúà lọ́dọ̀ tèmi ojú fi wò nìyẹn pé abẹ́lọ́run nínú ramadana yìí ọba yìí sì bẹ̀rẹ̀ sí gbà níjọ́ ní ìyàwó di mélòó náà la sọ pé àpẹẹrẹ pé gbàdúrà lọ jáde àwọn ẹni mọ́kànlá níjọ tí gbogbo ọjọ́ kù báyìí síjọ yẹn ni Ramadan ten ni Ramadan ten wọ́n ní odò kan bẹ kátó wọ̀lú Èkó lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún báyìí níbi táwọn màálù gbé máa ń tiẹ́ gbé sí màálù báyìí lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún báyìí odò ńlá lodò yẹn wọ́n lójú wa rọ̀ lẹ́kọ̀ọ́ lánàá òjò náà dẹ̀ pọ̀ ní àná tí gbogbo èèyàn sì ń lọ lé àwọn tí ń sẹ́lẹ̀gbẹ̀ odò yìí wọ́n fomi bẹ̀rẹ̀ gẹ́dẹ́ òjò dọ̀rẹ̀ òjò dẹ̀rọ̀ lánàá bójú ọ̀rọ̀ lánàá omi ò lé wọ́n ń lásìkò yìí odò ńlá ni àmọ́ ní ìyá ní sí <clears throat> ìyanu wọ́n débẹ̀ láàárọ̀ ìwọ̀n àbọ̀bí kankan bẹ̀. yanrìn nìkan ni wọ́n bá ń lẹ̀ àwọn èèyàn wa ń rọ́ wa wọ́n sì ń gorí ẹ̀ wọ́n ń rìn bẹ̀. wàhálà nàìjíríà lọ́lọ́hún. Ah, ọ̀rọ̀ ayé sàmí. ọba ni kó fitina lọ nìyẹn. àmín. ẹ̀yin mùsùlùmí inú àwẹ̀ yín àsìkò àwẹ̀ yín lẹ́wà tẹ́ẹ̀sì dákẹ́ ìbẹ́ lọ́hùn. lárápẹ̀rẹ̀ ìgbàdúrà yìí ààrẹ wa mùsùlùmí ni ó wá gbìyànjú gbìyànjú gbìyànjú kọyọ a ah, ẹni bú ń bẹ́ lù yìí. Allah samsam. a wá rí i pé à ń gbàna òṣèlú àgbàna àmì ọ̀nà ológun ọ̀nà ọlọ́pàá kọ̀rántì bẹ́ńlẹ̀ yìí àfikágbàna ọ̀dọ̀ ọlọ́run tààrà àwa bẹ̀rẹ̀ sí ké sọlọ́run pé wọ́n ọlọ́run ló lè ṣe láfi kọ orin kan jò ní ìgbé aláyípadà lọ́ba ọlọ́run. aláyípadà lọ́ba ọlọ́run. ọlọ́run ẹ̀ máa gbọ́ lọ aláyípadà lọ́bọ̀ lọ́hun aláyípadà lọ́bọ̀ lọ́hun ọlọ́run má ṣe jẹ́ kó rí òdìbí fún gbogbo múmìnì àlòsùnà tí wọ́n bẹ̀ lọ́hùn kí Buhari ó dépò foríjìn wa ọba la foríjìn kíre wọlé kíbi ó wọgbó lọ ọ̀lẹ ni wá ìwọ́lá lágbára ọ̀lẹ ni wá ìwọ́lá lágbára. àrònú sí ọ̀rọ̀ yìí ni a fi sọ orin láfi ṣàdúrà dórin làwa gbogbo ọmọra wọn ìjẹ́wọ́ ìfẹnugbolẹ̀ gbogbo ẹ̀ lọ́wọ́ à ń bẹ̀. ìwà foríjì pé Ọlọ́run jọ́ o níjẹ́ oní ìta ń pariwo Buhari Buhari Buhari ẹ̀mí wa ti dìmọ̀ parí pé ah, àfàìdébẹ̀ rárá ẹ̀sìn ní two thousand epo di ntanfẹsẹ gba. cement five hundred. cement di five hundred. Allah buhari ni ah buhari ni ah buhari change change change change ṣé baba buhari ni ṣé baba ṣé hmm. baba <laughs> eh, ọlọ́run wò wá lọ́dà ń gbàdúrà yín yóò débẹ̀ àmọ́ ẹ mọ̀ pé mi mo lè ṣe ẹnìkan ò ní ẹnìkan ò ní kọ yín tẹ ìgbọ́n ah nǹkan jọlọ ń jàmọ́ àrílà kọ́kọ́ pé wàláì ó yà lẹ́nu Hm. nígbà wá di pé èèyàn fẹ́ ẹ má le tí wọ́n á sọ̀rọ̀ mọ́ pé à ah, á ti á wí báyìí ọlọ́run ọlọ́run ló mọ iye àwọn èèyàn tó pé àwọn náà tó sọ nǹkan mi wájú wa à ah, ó ti rójú oúnjẹ ní nǹkan sí kò tó pé ó kóró àbọ̀ kan ó ní dìbò fún Buhari à afẹ́ ilé pé kò ní lálejẹ náà láìsọ ló ṣèlú. ìkíní náà gbogbo ohun tí wọ́n kó jáde pé wọ́n fẹ́ dìbò àrígbà kẹẹ̀ẹ́dọ́gbọ̀n rẹ̀ ńbẹ̀ pé tábàmù buhari o àti àrí igbákejì àgbà kẹta àbí òtí àìlédó ńgbà kẹta igbá kẹẹ̀ẹ́dọ́gbọ̀n àárí mi kiri yó mi ò lè tẹ́gbẹ́ ó lè ó lè tiẹ̀ ó lè wọ́n fojú hàn àná náà fẹ́ jọ sàárẹ̀ àbẹ́ dìbò nígbà yín rárá dá ìyá yìí buhari níjọ́ labá fi gbogbo ẹnu ṣàdúrà lórí Buhari kásì mọ̀ pé à ah, wọ́n lọ́hùn Buhari kọ́ o àkànní kọ́ba ní dìgẹ̀rẹ́ wú ní o ìwọ ni o ìwọ ni o àgbàgbé èèyàn èwo sì ń jà bọ́lọ́ ni kékeré kájú ó ti wò pé ẹ̀ẹ́gbọ̀n àti gbọ́n o làwọn agbọ́n wá gbà àti gbọ́n o ah èèyàn afẹ́ gbọ́ròyìn ma èèyàn fẹ́ gbọ́ níwùsì ma ah bílíbílí ni. ìsì yí lo, sí yí lọ sí yí lọ ṣùgbọ́n àwa wò pé ṣebí rọrùn náà tó ń bọ̀ wàlá ààyè kan ní oṣù kan ní tọ́ ẹ pé gbogbo ohun téèyàn bá ní lẹ́rù ó tó kó wọnú ẹ̀ hmm. orí ẹ gbé ìsílẹ̀kùn anúlẹ̀ yóò sílẹ̀ ní sísí tààrà àwa jẹ́wọ́ hmm. pé ìwọ ni o ṣe àwa ń bẹ̀ abádẹ́ ní ojú ọjọ́ ojú ọjọ́ ń sọ pé àna ọlọ́run ti ń sọ kalẹ̀ kátó wá tún gbọ́ tèkó yìí lọ́kàn tèmi o kódà ìrọ́rọ́ yìí gbọ́ tí mi dé wá sí tí mi dé tẹ̀sí lónìí mi rí gbọ́ gbàmódébí náà wọ́n ń sọ fún mi àmì lẹ́sẹ̀kẹsẹ̀ ìtì ẹni tí ń sọ fún mi sọ kàn rẹ̀ ni pé jọ̀ǹpé wàhálà nàìjíríà lọ́lọ́nkọlọ́ mo ní o náà lè mí náà rò sí. ọgbà tẹ́mi náà rò sínú. ọmọ ya sọ mi o. ó tún wá lè máa tó gbé màmí wa nísìnyí ẹ máa gbọ́ tí ọlọ́run fún ẹ mú wa kó gbogbo tí ó dá nílẹ̀ lọ nísìnyí ó fún ẹ. amina ami. ẹ ma palẹ̀ ma. wàá tí o kí kílẹ̀ àgọ́. ẹ kéèyàn kárí kó ẹ ẹ wo ẹ jáde dáadáa o sẹgbọ ẹ jẹ́ do dáadáa kama ká bẹ̀rù Ọlọ́run dáadáa o torí ẹni tó bá do hẹgẹhẹgẹ yóò kó ah. ma o yóò kaba ne aa yóò kó ma yóò kó ma. Ah, dúró mute mute. n bẹ nìkan jò ní tó ní kí gbogbo àwọn afáàmà kékura ní kọlọ mùsùlùmí Nàìjíríà kó kò sọ fọlọ kò wo náà wúra rẹ òpè sẹ nǹkan ò sí nbẹ kò sọ bẹ́ẹ̀ òun náà sì lọgá náà òun náà lọgá wàhálà ńgbà náà Ọlọ́run sì gbàdúrà nkútọ́ ọlọ́mọ kó báyìí ọkà kó mọ́ ni how. ọkà bá náà ní gbòòrò ayé ọlọ́mọ kó àmọ́ wàhálà o. amina. ọlọ́mọ kó àmọ́ wàhálà o. ami. ọlọ́mọ kó àmọ́ wàhálà o. ami. la hawla wala quwata. illa billah. Ah. ní àná. Uh, aya ti wọ́n bá ní Kenya náà tá a tún bẹ̀ abatudé lẹ̀ ni aya thirty three thirty four ẹ kaka, ká mi aya thirty five nínú Suratul Ali An'am ọ̀ya. Oh, yeah. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإن كان كبر عليك إعراضهم فإن استطعت أن تبتغي نفقا في الأرض أو سلما في السماء فتأتيهم بآية ولو شاء الله لجمعهم على الهدى فلا تكونن من الجاهلين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإن كان كبر عليك إهرادهم فإن استطعت أن تبتغي نفقا في الأرض أو سلما في السماء فتأتيهم بآية ولو شاء الله لجمعهم على الهدى فلا تكنن من الجاهلين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإن كان كبر عليك إعراضهم فإن استطعت أن تبتغي نفقا في الأرض أو سلما في السماء فتأتيهم بآية ولو شاء الله لجمعهم على الهدى فلا تكونن من الجاهلين نعم ọba àlejòọlá ó tún ń bá ní sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ànábì tó wáyé ká náà máa tibẹ̀ kọ́gbọ́n ká tibẹ̀ tají nítorí pé ó sọ pé làkọ́yíká lakum fi rasul. làkọ́díká lakum fi rasulillahi uswatun hasana liman kana yarju Allaha wal yawmal akhir wa dhakara Allaha kathira. ẹ̀gbọ́n kan lakọ́dí kánẹ̀ dákún fi rasulillahi uswatun hasanatun ọlọ́ní ìṣesí rẹ̀ ẹ̀kọ́ rẹ̀ ń bẹ fún wa lára nábì wa. sallallahu alayhi wa sallam. tí í ṣe ànábì òun ọlọ́run. ẹ̀kọ́ tó dáa bọ́lọ́mbàmbà nábì sọ̀rọ̀. àwa náà ni ti ń bá sọ̀rọ̀ yẹn ọ̀fẹ́ akẹ́kọ̀ọ́ ń bẹ náà ni àìmọye nǹkan Ni ìbá ti ṣẹlẹ̀ sí ànábì sallallahu alaihi wasallam àmọ́ torí àwa ọmọlẹ́yìn rẹ̀ ká létí bẹ̀ kẹ́kọ̀ọ́ ọlọ́run á jẹ́ ó ṣẹlẹ̀ ló fi sẹ́yìn pé àwọn sọ̀hábà àlè lé wọn bá kankan àlè fẹ́ lé wọn bá pẹ̀lú iṣẹ́ olóore kò sí kan náà nítorí pé àwọn àti ànábì lọ́lọ́run fi jọ mẹ́sìn dúró dè wá àìmọye nǹkan ni ọ̀jẹ́ fi sa wa léètì ó ti fi sa wọn bíi sampo bíi àpèjúwe sẹ́mọ̀ yìí pé agbọ́nrin tá a fẹ́ máa fi rọ nǹkan yìí máa nípọn ju ń tá a fi rọ lọ àbẹ́ẹ̀kọ́ ẹ̀ ń bá sẹ́ni kọ́ńpìnì tí wọ́n gbé máa rọ nǹkan gbogbo ohun tí wọ́n ń ṣe yẹn gbogbo kínní fóònù yìí gbogbo léyìí ìtòdà omi ni nǹkan tó sàn bí omi ni ibì kan ni wọ́n ń dà á sí tó ń yọ yìí ibi tí wọ́n ń dà á sí tí fi ń gan tó wá múru yìí wá là ń pè ní agbọ́nrin ibi tá a ṣe níbi tí a fi ń rọ nǹkan ìyẹn máa ń nípa irin gidi ní máa ń jẹ́ ń tiẹ̀ tó strong torí pé wọ́n máa da nǹkan gbóná síbẹ̀ orí rẹ̀ ó gbé hmm. bẹ́ẹ̀ ni ọlọ́run bá lékè ọlá ṣe gbogbo àwọn sọ̀hábà fún wa ó jẹ́ wọn lágbára ara wọn gbé ọkàn wọn gbé. kí àwa wo Awa wo. <laughs> mbola mbo kódà o tún sọ ó tún ọlọ́mùbá àlekè ọlá tún jẹ́ agbọ́yé inú ọ̀rọ̀ rẹ̀ wípé òun tún sàánú àwa àlìhùmà nábì ni. sallallahu alayhi wa sallam. àwọn tó ti lọ bóun ṣe gbá wọn mú kọ yẹn. anábì ní téèyàn bá so. sallallahu alayhi wa sallam. àgọ́dọ̀ rẹ̀ rìn. ara ẹ̀kọ́ silamu nìyẹn akiri ni tí a bá so ara ntị tí ari kó lára anabi náà nìyẹn kẹ́nìkan ó so anabi ní kò síbi tí so ojú lè jáde kẹmọ arẹ́rin yẹn ẹ̀kọ́ sí anabi tó gbogbo nǹkan ló fi kó alẹ́ kọ ẹ wo bó tún ṣe ẹ bí tẹ́kọ̀ rẹ̀ tó tó ẹ̀kọ́ ọ̀rọ̀ so ló fi kó alẹ́ kọ. صلى الله عليه وسلم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا ẹnìkan ló só láyé ànábì ọwọ́ ajá èso tó jẹ́ so dorat oríṣi iṣó méjì ní ń bẹ wọ́n pè kan ní dorat dorat ní máa jẹ́ fà á tó ń bá bóde yóò dún fà á. kàmísìlì sáàkà. nígbà yà pé ó ń tì jẹun tó dáa hmm. àlàáfíà dé wà fún. ọjọ́ sẹ́mu ń dajì nítorí pé ọ̀kan nínú àpẹẹrẹ àlàáfíà ní sójẹ́. Allahu akbar wallahi. kéèyàn lè so ó túmọ̀ sí pé ara ẹ̀ wà òkè tẹ́ máa ṣe amalu jirahi fún yàn amalu jirahi ọlọ́la wa ń bẹ̀ o. àmín. iṣẹ́ abẹ tẹ́ máa ṣe àwọn dókítà kẹ́tó lè mọ̀ pé àwọn sọ̀sí di iṣẹ́ yẹn wọ́n do di kóńtì oṣù. yóò máa jẹ tìrọ̀bù olódó ni. Hmm. kó lè ráyè so hmm. àlàáfíà ní so anábì ní ẹ̀sìn wa sọ nǹkan àlàáfíà di àléébù ọlẹ́ ń bá lọ tábà fún sọ ìsarajọ òun sallallahu alaihi wasallam ó sọ tán á lọ tábà anábì ah, ah. ní ara àjọ mi kọ́ yẹn ibi bá ti gbọ́n ní láti jùlẹ̀ ara ń taari kọ́ lára anábì lẹ́kọ̀ọ́ nìyẹn sallallahu alaihi ní kúmá ọlọ́run fi àwọn sọ̀hábà ó fi hàn yín sáǹpù fáwọn mùsùlùmí tẹ bá ń ka ìtàn wọn ẹ rí i pé a ah, òótọ́ ní tòótọ́ àfikọ́yà arígbà náà mélòó lára wa gbé mélòó lórí wa gbé àtòbẹ́ kọ́mọ yìí wá sí rẹ́jẹ́rẹ́jẹ́. àmín. ọ̀kan nínú tó wàá fi kọ́ wa lẹ́kọ̀ọ́ lára nábì la fẹ́ kà yìí. sallallahu alaihi wasallam. ẹ máa gbọ́ bọ́lọ́run ṣe ń bá sọ̀rọ̀ sí i. وإن كان كبر عليك إعراضهم فإن استطعت أن تبتغي نفقا في الأرض أو سلما في السماء فتأتيهم بآية ولو شاء الله لجمعهم على الهدى فلا تكونن من الجاهلين ibẹ̀ ni a ti wá mú tiwa èèyàn ibẹ̀ ni nígbà tọ́lọ̀ ń bá lè sọ báyìí fanabi sallallahu alaihi wasallam máa náà tààlà wa àbíká ni máa nánu kíniá kíniá nígbà tọ́lọ̀ ń bá lè bá anabi sọ̀rọ̀ báyìí nítorí pé àyà yìí ní júwe pé òótọ́ ni o abara lànà bí tó wa ni. Aya ẹ̀ ní sọ bẹ́ẹ̀ nítorí pé ìṣesí èèyàn ìní ìní ọlọ́run fi ń bá a sọ̀rọ̀ yìí ìṣesí ọmọnìyàn káàdì kì í ṣe èèyàn tó jẹ́ màlẹ́kà tó kàn dáṣọ èèyàn bò ìṣesí yìí ò ní gbé ànábì níbi ọlọ́run àbá lórí ẹ̀. sallallahu alayhi wa sallam. káàdì màlẹ́kà ni ìṣesí yìí ò ní gbé àmọ́ kì í ṣe màlẹ́kà èèyàn bí wá ní àkànṣe lọ́tọ̀ àkànyà lọ́tọ̀ àkànṣe ní sampo ẹ̀rí nígbà nàìjíríà tí tí o ti wọlé tó báyìí táwọn òyìnbó bá ṣe nǹkan wá fún wa ẹni tí sampo bá bọ́ sí lọ́wọ́ yìí máa lò kánrin ni ngbà náà torí wọn kọ sampo wá fún wa tí wọn fi polówó rẹ̀ fún wa ìyẹn máa ń lẹ́mìí kẹ́tù wọn a máa ṣe ti nàìjíríà. Ah. ti sí ń kó ní ìsìn kò tẹ̀ sí yẹn mọ́ nàìjíríà ló di ní ọ̀sìn nǹkan mú láti ẹ̀ ẹ̀ lọ kó fún àwọn òkú ní choice wọn rà ọlọ́run sì mú kó ń bẹ̀. amina ẹ̀sàmì amina gbogbo àwọn ọmọ wa tá a bí kọ́lọ́njú wọn yà dáadáa. àmín kọ́mọ̀jẹ̀rò yẹ̀wúdí ọ̀sẹ̀ lórí tiwọn. àmín yahudi plan wọ́n dẹ̀ succeed wọ́n plan kórí dúdú mọ́ pé ah. kí dúdú lè máa jẹ́ rò láíláí kámọ́ lè dá báyìrò rọ. ọlọ́run. Hmm. báyìrò kámọ́ lè dàrọ ẹni orí ẹ̀ bá pé tára ẹ̀ balẹ̀ ìní ronú pé ẹja afẹ́lẹ́ ìkan ilé ìwò aláfi kàn án kí ni yóò jáde ní resort àmọ́ ẹni tí oríire ò sinmi tí wàhálà ti sẹ́ńdó ti sá eré burúkú tí ọpọlọ rẹ ti tí sọ tí ti ń ṣe ọfà ọfà ìtì ọfà fúlọ́ọ̀tì sí ni. wọ́n á ṣe kánú yéyí. sílẹ̀ yìí yóò ronú wọ́n yà á ju bọ́ọ̀lù sáyé kà wọ́n á kówó búùtì ń dì í ah, wọ́n ju bọ́ọ̀lù sílé ayé wọ́n ju sáfíríkà wọ́n ju ságbàáyé bomi náà wọn kówó láti owó tẹ̀ lérí níbi níbi níbi gbogbo sẹ́yòkù wọn kó tí ń lì í àwọn kan ti ń gba owó táwọn gbà rè ah. láti bà ọpọlọ wọn jẹ́ ọmọ tó bá sáré sáré ń fi dì torí ẹ̀ gbálẹ̀ gbálẹ̀ sórí tí ọ̀rọ̀ onúro gan nìyẹn sẹlẹyìn ní ọkọ ní ọkọ ní ọkọ tìǹpì mẹsìn tí a mọ̀ sórí èyàn ní ọkọ̀ ní ọkọ̀ ní ó ṣe lọ ṣe èyàn engineer tó sáré sáré sáré sáré sáré sáré ẹbẹ́ ń pè life wọn ní ẹni jódà nìyẹn hmm. <laughs> even ẹ̀kọ́ sọ fún wa mẹ́ta ka olóòm pé láìfù tiwọn nìkan kí n jó bẹ́ẹ̀ yẹn gan gbogbo àtọ̀ tí ń bẹ lára tiẹ̀ ló ń wèsì yẹn ẹ ọ̀dà sáà jama àtọ̀ ara tiẹ̀ ní tó ti ń wé ó ti ń wé sí ẹ mọ̀ nítorí pé ara tá a fi ń bímọ ọmọ tá a ń bí ara yẹn nípa ti ń kó lára ẹ̀ tẹ bá wò dáadáa bàbá kan ò ní bímọbímọ kẹ ẹ má máa gbóòórùn sẹ́ẹ̀ rẹ̀ lára àwọn ọmọ yẹn tí bá ń kọrin àmọ́ yẹn máa fẹ́ mú orin kọ a máa yẹ wọ́n bẹ̀ máa mú ní kọ́ tolúwájọ́ ń lù wọ́n bẹ̀ máa lù ú lù hmm. làwọn sẹ́kàn máa fi jẹ́sẹ̀ dílé tẹ́pẹ́ hmm. gbogbo wọn mọ̀ mọ́sẹ́ yẹ. lọ́njẹ́ mi yóò gùn. bẹ́ẹ̀ náà ni bí àfa bá bímọ a máa yàtọ̀ ilé jẹ́gbẹ́ ń kéwòn jojúmọ́ tọmọkà débẹ̀ òun ò ní pẹ́ ha Quran bí ọmọ mi ìyá rẹ̀ ń ka Quran bàbá rẹ̀ ń ka Quran ẹ̀gbọ́n sábàláwájú ń pa Quran ẹ̀jẹ̀ tí wọ́n fi bí wọ́n fi ń ka Quran wọ́n fi ń ṣe tahajud wọ́n fi ń ṣe náfìlà <clears throat> ìmọ̀ ń yàtọ̀. ẹ gbọ́wọ́ yorùbá yorùbá ní ah, bàbá ìmọ̀ mọ̀ àrí ah, ah, wọn kalẹ̀. ànàkùnmọ̀lá tó ṣe bí òwe àgbàlagbà. yorùbá ní ìtọ̀ eré ni wọ́n fi bẹ́ sí àtọ̀ ìjàre àtọ̀ eré ní a fi bí ẹ sí ìparí òwe yẹn tá mọ̀ àtọ̀ aré ní a fi bẹ́ sí ẹ mọ̀ ẹja fílẹ̀ kí bàbá yìí dé. wọ́n tún ní àmọ́ àjànàkú kì í yàrá ibi tí nǹkan gbé ń ṣẹlẹ̀ sí yorùbá náà nù. Hmm. bàbá bíi ẹgbẹ̀rún èèyàn tí òun náà lẹ́wí yẹn bó ṣe lọ́kọ́ yẹn. wọn ò wí délẹ̀ ọ̀pọ̀lọpọ̀ sì máa pè délẹ̀ rẹ̀ mọ́. ọmọ àjànàkú kì í yára rá ni kì í ṣe pé yára kì í ṣe pé yára wọ́n pè kí nìkan ní ara ra ẹni tí ọ̀gá jù báyìí lọ. ìbí ra ama àjànà kú kì í yakú ń tẹ́ nìtumẹ̀ kì í yakú lúbọ́ ọmọ tẹ́kùn bá bí ẹkùn ní ọjọ́ ṣé ń nípa bí ò nípa ó nípa ẹ wọ́n ti jẹ́ ọ sáré sáré bọ́nà bá bí mọ́mọ́ òní lílà àká ìtì òkun làákà rárára náà ni ó nì làákà ìyàwó hmm. káwa kẹ́kọ̀ọ́ káfarabalẹ̀ kẹ́kọ̀ọ́ kẹ́kọ̀ọ́ kẹ́kọ̀ọ́ mọ́ sùn nìyẹn kì í sọmọ ẹ̀yìn mọ́ wọ́n sọ́ọ̀lì ni pé kí náà lè fi sọ́ọ́ wọ́n kó owó sí díẹ̀ fún àti ń gba wọ́n sì kó owó sí díẹ̀ fún àti ò lè gba ẹ̀yin ò ní ní làákàyè kankan mọ́ ju làákàyè bọ́ọ̀lù lọ. ẹ̀yin ẹ̀ máa jà hmm. ẹ̀yin ẹ̀ máa jà ń ọmọ tí wọn mọ̀ rí ọmọ èbó tí wọn mọ̀ rí wọn ò mọ̀lé bàbá rẹ̀ rí kán ọmọ wọn ah. ọlọ́mọ tó ní kinní kan. Mm ọmọ tó ń rà lánàá. tó ń rà lánàá. dẹ̀dẹ̀rin ọmọ tí ń rà. ìmọ̀ tó kówó rẹ̀ lẹ̀. ọmọ ọlọ́mọ ní ń rà. ṣé làákà èèyàn ṣé làákà èèyàn bẹ́ńlẹ́ mọ́ bá wọ́n máa tí wọ́n ń ṣe àwọn máa mọ̀ ni. olóròró. olóòlóra sí Ronaldo. ọkà wọn láńjọ ni wọ́n sọ̀rọ̀ kan mo ní à ẹyin tó ti ta fún rẹ ẹ wá ń ta jí lójijì wọ́n ní ọmọ àṣẹ o wọ́n á ń dárò ara wọn yí pé ọmọ nàìjíríà ọmọ ká bọ́ọ̀lù nàìjíríà kú mọ̀ hmm. bí nàìjíríà máa fẹ́ pílè má ẹ̀ máa wó ti nàìjíríà máa bọ́ọ̀lù bòmí lẹ́ máa ń wó. tòkè okun. àti ike wọn ọba yín sọ̀rọ̀ nàìjíríà wọn ò fẹ́ kọ́fẹ́ kan dáa fún yín tí wọn náà tẹ́ máa wò náà nù. ẹ kí wọn fáwọn lọ. ẹ̀rí kan bẹ̀ yẹn abala ti bọ́ọ̀lù nu ẹ̀ wo abala bòmí láti tún sọ ayé di ọ̀lẹ Áfíríkà di ọ̀lẹ ìwà abala tẹ́tẹ́ Hmm. abala tẹ́tẹ́ ẹ wo ẹ wo náírà bẹ́ẹ̀tì kókó kókó bẹ́ẹ̀tì jójójó bẹ́ẹ̀tì kìnnìkan bẹ́ẹ̀tì kálukú wá wá ntí ọ bẹ́ẹ̀tì kí kọ́tà rówó jíjì sẹ́ńtì nítàn máa pọ̀ wọ́n rówó wọn jẹ ní ọkọ̀sẹ́ ní ọkàwé ah, ah. ní òkèwú wọ́n fi wọ́n fi wọ́n máa ń mọ̀ ní wọ́n mọ̀ wípé torí wá báyìí lọ pé tá a mọ nǹkan rọ gbogbo ohun táwọn fi ń rọ nǹkan ibi lọ́wà ibi náà ti wá mú tẹ́ ẹ bẹ́ẹ̀ lè pé lórí tẹ́ ẹ wá ń dá nǹkan rọ tẹ́ ẹ ń dá nǹkan ṣe tàwọn bàjẹ́ nìyẹn. ebi ó pa wọn ni. wọn àwọn kékeré àwọn lè fi sọ yìí di ọ̀lẹ ẹ wo bí àwọn èèyàn ṣe ń jókòó sí di ìranù wọ́n mọ̀ wá tẹ̀ nǹkankan tẹ̀ nǹkankan lórí kínní kò lè ba ìwà tí ó jẹ́ kí nìyẹn yẹn máa tẹ́kí tẹ́kí wọ́n dẹ̀ máa sọ pé sèédù jẹ́ amúrù jẹ́ wọ́n mọ̀ asọ̀kọ̀ kan kàkà káàkiri wọ́n jù kan sí gbogbo ìbàdàn yìí ìkan abẹ́kúta ìkan níjẹ̀bú ìkan lẹ́kọ̀ọ́ tí gbogbo yẹn máa wò pé ah eléyìí ti jẹ́ ó ti jẹ́ ó ti jẹ́ ó ti jẹ́ ah ó náà máa jẹ nìyà ah náà ló ti ń jẹ yẹn wọ́n mọ̀ mọ̀ fẹ́ ń tán fẹ́ fún ni kẹ́ẹ̀dì máa sáré lé ẹ̀yí yòókù tí ẹ bá tẹ́ bá gba ten billion lọ́yìn ten billion ládàpẹ́ta wọ́n wà fún ẹnìkan nù yín wọ́n fún ní ten million ten million nínú ten billion <laughs> kò á ṣiṣẹ́ mọ́ kò ṣiṣẹ́ mọ́ gbogbo àgbẹ̀ ló kojú sáwálé ìyẹn ò lé ìyẹn ò lé ń gbóni àtò ẹ kí nǹkan pàdé nísìn ẹ máa retí lẹ́ẹ̀mí ah ooo ìyẹn ti pẹ́ iṣẹ́ Yahudi nìyẹn ibi abọ́rọ̀ débẹ̀ ni pé gbogbo ọmọ ti wa táwa ń bì í wọ́n yẹ kí ètè yẹ̀wúdí ọ̀sẹ̀ lórí wọn. amina. jẹ́ wọn ò lè kéwù yanjú. àmín jẹ́ wọn ò lè kàwé yanjú. àmín jẹ́ wọn ò lè kọ́ṣẹ́ yanjú. àmín kọ́ wa di pé áfíríkà ó dà padà nàìjíríà ó dà padà látọwọ́ àwọn ọmọ tiwa ni kọ́ wa jẹ́. àmín. torí pé ẹni máa ń kíyèsí ó ti ń yíwọ́ lọ o ó ti ń yíwọ́ lọ o ète wọn ti ó ti sọ sí ìdí o àwọn ọsibítù kan mi ní dákọ ẹ gẹbi ọ̀rọ̀ rí afẹ́fẹ́ mi ní dákọ ọsibítù kan ẹni tó bá lẹmi rẹ lò kọmọ yabẹ hmm. tẹ́lẹ̀tẹ́lẹ̀ kẹrì gbogbo ẹni tó bá fẹ́ ṣèfù ẹ̀mí ẹ tẹ́lẹ̀ ibẹ̀ ni a máa ń lọ ìgbà pé ọsibítù yẹn àwọn tó wọn máa ń mójútó aládàáni ni kì so kì í tìjọba ṣùgbọ́n aládàáni tó jẹ́ ti bí ìjọba náà ni wọ́n máa ń mójútó àwọn èèyàn òṣìṣẹ́ wà ń bẹ̀ twenty four seven fi ṣiṣẹ́ ń gbà yẹn tí wọ́n ṣe dáadáa àwa igan lóbẹ̀ lóbẹ̀ lóbẹ̀ lóbẹ̀ rí nísìnyí ó ti dojú mi arábìnrin kan ó fẹ́ bímọ síbẹ̀ lọ́lọ́ yìí ní ọbẹ̀ ló ń lò ní bá ní kọ́lọ́ wọ́n bá ní kọ́ra gbogbo nǹkan ẹrù ọmọ eh, gbogbo nǹkan ọpẹ́rẹ́sàn pé ọpẹ́rẹ́sàn ni àwọn ó ṣe fún un ní bá kó gbogbo nǹkan ọpẹ́rẹ́sàn jọ lọ́lọ́ ń bá gbàdúrà rẹ̀ lọ́nba gbàdúrà rẹ̀ ní nǹkan kan bá ṣe é ní tó ṣe yẹn ọwọ́ á ní ìdìbẹ̀ fi yẹn gbàdúrà rẹ̀ ni lọ́ba kọ́kọ́ wa ṣèbẹ̀ lọ́hùn náà sí yẹn ń kọ́kọ́ wá ṣèbẹ̀ lọ́hùn síbẹ̀ yẹn sí ti ń yẹn ni wọn ọsibítù wa ń bẹ́ si tọ̀dọ̀ tiwa ogun afẹ́ kan lọ síbẹ̀ tí ẹ̀ dẹ̀ jẹ́ ọlọ́kọ ńlá bíi òkè kan jẹ́ ẹ̀ tìjọba ní ọba mùsùlùmí ló ní lọ́nà hospital awi ọlọ́run sì jọ máa rí iṣẹ́ ọlọ́run ó sì jẹ́ mùsùlùmí dáadáa tí máa ń sàánú tí wọ́n fẹ́ gba wọ́n fẹ́ gba bíi one kéré kan níbi tí wọ́n fẹ́ ṣe operation fóun òun wá ní kí ọlọ́mú bíi forty wà ọwọ́ àtòrí èèyàn pé òun ọlọ́bẹ̀ máa ń gbà tí ó dé ọ̀dọ̀ dókítà dókítà ní operation bíi ibo kí lọ́ọ́ fọ operation pẹ̀lú tí ń ṣe ọ yìí gbogbo tí a ti ń lò fún igan kò yẹ ká ti lò fún ọ ọ̀rọ̀ dé ọkọ̀ operation yóò tiẹ̀ wọ́n ni yóò dínwó ni ọ̀rọ̀ rẹ̀ ọ̀kọ́ kọ́mpilísàn náà tí wọ́n fẹ́ fàyọ jàmá àná lọ́mọbìnrin náà bímọ fún rẹ̀ ló bí kò sí wàhálà kò sí kankan ọba tí gbọ́ bẹ́ẹ̀ dé ń kùn àwa aka mẹ́ta bá lọ́dọ̀ tiwa tó kẹ́kọ̀ọ́ sí wa tẹ́kọ́lọ́ ń lọ yọ wọn tí wọn ò do lọ́sibítù yẹn tẹ́kọ́ pírẹ́sìdẹ̀ntì wọn bá ṣe fún wọn. wọn á fi tó mi létí lánàá yìí pé ẹni bá ti gbóyún lọ bẹ̀ ní ìsìn láti bẹ̀rẹ̀ ní ó ti ra nǹkan pírẹ́sìdẹ̀ntì àti bá ti ra wọ́n ti pé ẹlọ́ra nǹkan ọmọ wa ó ti rọ̀ pé ọ̀rọ̀ pressure pé all oh, everybody ẹ̀ pressure ni. ẹ̀rí nǹkan mẹ́yẹn kí lẹ́wọ̀n tó bí yẹn nítorí ni pé dókítà gidi ò sí ń bẹ̀ mọ́ wọn ò sí ń bẹ̀ mọ́ wọ́n ti ó ti dojú mi nítorí bí nìyẹn bó ṣe á lọ nìyẹn gbogbo ẹni tó gbàwé ẹ̀rí kíníkà lọ wọn àmọ́ kíní yẹn wọ́n kà fowó ra ni ẹ̀wọ̀n fowó wọn kà fowó gbà ní ọlọ́run ọlọ́run ní kọ́sà nù wa ẹ̀ má gbẹ̀mí ẹ̀ lọ́bẹ̀ wọn kà wéṣẹ̀ dànù wọn kà padànù èrè odó ní ti ń dẹ̀hùn èrè odó tí wọn fẹ́ kó kálukú ọ̀dà ní ti ń dẹ̀ yẹn wọn lọ ṣe àyẹ̀wò lọ́sibítù ńlá kan lùbàdàn yìí wọn lè lọ ṣàyẹ̀wò pẹ̀lú irinṣẹ́ ńlá ti ń bẹ ń bẹ torí tí wọn ṣàyẹ̀wò fún wọn ò mọṣẹ́ ọ̀tọ̀ ni tí sóńtọ̀hún ọ̀tọ̀ ni tí wọ́n kọ́ fún wọn lọ kọ àìsàn bú fún pé nǹkan tí yàn lára ẹ̀ nìyẹn tí wọ́n á bú ẹkún àwọn ará wọn náà máa ń sọ kún wọn nìkan wọn ni ẹ wá ẹ má yẹ tí ma ti bẹ̀rẹ̀ ẹkún lódodo tí wọ́n ní máa ń pààyàn lọ́wọ́ ń gbé lára rẹ̀ ṣùgbọ́n òkú tí ìkú ní ìsìnkú ní káti ìkú ní káti asukun lè bàjẹ́ ká bomi ńgbà tí ó dé bomi ìsásáyẹ̀ wò wọ́n á ní nǹkan sí kankan lára rẹ̀ ah, náà ní rárá o ẹ gbó dáadáa o ẹ tó tó ṣe o ẹ ń tọ́ wá ní hospital náà lọ yẹn ọwọ́ ajóbìnrin àgbàlagbà dókítọ̀ ni lòun tó ń lọ fún nìyẹn ọwọ́ ni ẹ sì máa sọ fóun pé òun ọmọ tí òun ṣe ṣe nǹkankan bẹ tẹ ẹ ti nǹkankan bẹ lọ́kàn yín tẹ̀tẹ̀lẹ̀ wọ́n ní bẹ kí ni bẹ lọ́kàn yín n bá túwè ẹ gbàwé mama bá ọka sí màmá ẹ otu bọ̀ kà ọdẹ ọtún kó tó otu sórí màsí padà ń bọ̀ tún bá ọbẹ̀ tún wò tún wò ó ní ọsibítù tàjí sẹ ìmìnira tiẹ ni ẹ̀yin nàìjíríà ẹ máa bẹ lọ́hùn ó ní agbára ni wọ́n fi kó wọn síbẹ̀ àwọn ọmọ alágbára ni wọ́n wọ́n àmọ́sẹ́ yìí ó ní wọn àmọ́sẹ́ yìí ó ní iṣẹ́ yìí ẹni bá lọ fún ó ní iye ọdún tí fi kà ó sì ní iye tí pàṣẹ wọn ó sì ní káwọn ọgbà wọn ó níbẹ̀ ló ń ti fẹ̀yìntì àwọn tá a tírẹ́nì ni wọ́n sì kú wa wọ́n ní káwọn ó tírẹ́nì wọn pé ẹ tírẹ́nì wọn wọ́n láti mọ̀ ẹ tírẹ́nì wọn ẹ̀bẹ́ yìí wà mẹ́ta ẹ tírẹ́nì wọn àwọn jẹ́ tírẹ́nì wọn. ẹ gbà ẹ tún wá mú tòun yìí lọ bòmí ẹ má dùn bí ṣùgbọ́n ẹ ló mọ́sìnì tòun yìí o kò sọ pé ẹsẹ̀ ń bẹ ní àròǹtọ̀ ọ̀tàn ó ṣe ń fò ń bọ̀ lé nìyẹn kò bá sọ kó mọ́. wọn ò fẹ́ ká mọ̀ wọn ò fẹ́ káfíríkà ò mọ ẹ̀kọ́ jinlẹ̀ wọ́n ti mọ̀ pé ju abámọ̀ abọ̀mọ̀ wọn lọ́wọ́ ẹ̀kọ́ jinlẹ̀ tí wọ́n fi ń ṣe ban ẹ̀kọ́ jinlẹ̀ tí wọ́n fi ń ṣe pump ẹ̀kọ́ jinlẹ̀ tí wọ́n fi ń ṣe táyà ẹ̀kọ́ jinlẹ̀ tí wọ́n fi ń ṣe gbogbo nǹkan wọn ò jẹ́ kọ́ wọn débẹ̀ bẹ́ẹ̀ bá sì pẹ́ fẹ́ kọ́ wọ́n fẹ́ bọ́pọlọ yẹn jẹ́ pé kò ní lè kọ́ àwọn ọ̀rẹ́ mọ̀ wá káàkiri ẹ̀ mọ̀ yìí máa sìn tí wọ́n ń bẹ nàìjíríà ní ìsìn tó yẹ pé àwọn tó ń ọ̀pẹ́rẹ́tì ẹ̀ wọ́n lọ gbé wọn wá ni àti ọ̀pẹ́rẹ́tì ẹ̀ wọ́n lọ gbé wọn wá ni tó sì yẹ kó dúpẹ́ yẹn ìjọ àti ìjọ àti bòmìnira yìí kí ni wọ́n fi ń ṣe ọmọ áfíríkà wà láì ọlọ́nsọ lásọpọlọ wa ó fi ó fi ọpọlọ jìrọ dúdú yìí bó ṣe jíká dúdú yìí ó fi ọpọlọ jìrọ ẹ̀ padà a ní ọpọlọ bọ́tí gbogbo ntí ò ní jẹ́ kọ́kọ́rọ́ yẹn wúlò ní kó sílẹ̀. káwọn àbọ̀ wọn lọ ẹ ẹ ìmọ̀ ìsàwọ́ bẹ́ẹ̀ dà ẹ ìmọ̀ ìsàwọ́ obìnrin dà ṣé obìnrin yóò rí bí yẹ̀wùdí ṣe ní kó rí sẹ́yọ̀kà ò ti tó fọkùnrin mẹ́wàá tí wọ́n di obìnrin yọ kan sáà ní ọkùnrin mẹ́wàá bì kan ṣé wọ́n mọ̀ ní tẹ́ ṣe mọ́ magnẹ́tì burúkú ni torí mọ̀ tí ń ṣe mọ̀ bọ́kùnrin bá wà ń bì kan tí ń sọ̀rọ̀ nọ́mà tí wọ́n jẹ́ márùn mẹ́fà tí ń sọ̀rọ̀ nọ́mà tí wọ́n máa fèdè fọ̀ ẹjọ́ bìnrin kan wà ń tòsí bẹ̀ kó múra mùkúmù yóò dàtọ́ mi. wọ́n sẹ́yìn òun ní ìsìn tí ní ọmọ ẹni tí ò dé kó máa fèrè kó ní ìsìn. yóò dàtọ́ mi. lọ́mí omi òun la so sẹ́dù omi lẹ́kọ̀ọ́ ṣe ṣe bó ṣe ń bìyẹ̀ fìyẹn sórí mi mi mi wa mi wà ju ẹ lọ o. ọ ti róbìn ni o. ó ti róbìn nù tó sí. ọ̀sẹ̀ kò tẹ́lẹ̀ o. ẹ̀yin ẹ wa ẹ wo ẹ wo àrẹ àǹdí ẹ ẹ rí ọ̀ràn kan ti wà. àgàgà wọn ti máa ṣe fún bùtù. Ah. kò ní káàdì rà o torí obìnrin tó rí ni. torí obìnrin tó rí ni. ní. fífi ní one thousand mẹ́ẹ̀ tẹ́ ẹ ní kí wọ́n wà ń pamọ́ kórí wọ́n bà máa dàrú. La ilaha illallah. kò sí ni yóò máa gbóná kò sí ni kéèké kójúmọ́ ní ti ọ̀dà ni bá ti lè rí nísìnyí èyàn lè kọ̀ntró mọ́. àwa ní àjì lọ́dún kan làwọn ilé abáwọn ẹran kan nírọ̀lẹ́ mọ́gìrìbì tó bọ̀ ní eh, ọjà tí wọ́n máa ń lọ yìí irọ́ ọjà kan ìyá ibi tẹ́ bàálù ń bà sí irọ́ tí bàálù máa bà jẹ́jà bàbá ọjà jẹ́dà ní bá ní nǹkan pọ̀ nbẹ nǹkan kan sẹ́sì máa wọ́n obìnrin pé oúnjẹ gbọ̀n ni wọ́n wọ́n láti nǹkan pọ̀ nbẹ nǹkan kan mo ní ilé fi ń da ọkọ̀ nìkan dé pé wọ́n ní táwọn mi la yé ńgbà tá a sì parí iṣẹ́ àjì tán ẹ̀ ń sókí ń tẹ̀lé yín lọ labajọ lọ labasi ra nǹkan abẹ́rẹ́sọ̀bù rẹ́rẹ́báwá kan labasi ná nǹkan ní ọ̀rá rẹ̀ ò sábàlẹ̀ ah! ọ̀ àṣìfẹ́ yìí tá àṣìfẹ́ yàrá pọ̀ anáwọ́sì ní ń si ọjà pè ha mùsùlùmá eléyà ha mo ní kankan sọkùnrin yìí mo ní kankan sọkùnrin yìí asáàrí ọjà asáàrí ìjọ abá ka owó n bá kó fún ní ọba kà mo ṣe kó fún ọ kọ dasiri ọkọ dasari owó ni ìmọ̀ náà sáré kọ ṣiṣẹ́ ah mo ní ẹ̀yẹ́lẹ́ kankan sọkùnrin yìí. èmi wá fẹ́ lọ mo tún wá rí uh, uh, nǹkan tó tún fáyìn mo á fẹ́ lọ rè é wò àṣìlẹ̀ níbi kọ̀rọ̀ tó fi kíní gáìdì yẹn àṣà obìnrin méjì nàìjíríà ń bẹ ń bẹ ọwọ́ ara súyà fún wọn tí wọ́n ń jẹ súyà ah. máa kàn wọ́n lẹ̀ ní à ń wò lẹ́kúlẹ́lẹ́wúlẹ̀ ńlábàjọ kò gbádùn mọ́ wọ́n ti jọ ládéhùn ọlọ́run tí ó mú tí ó mú ọ lọ. Hmm. ó ti ra súyà fún wọn orí ẹ̀ ti dàrú mo ní ẹlẹ́yà sí sọ fún yín pé ọ̀rọ̀ ti dàrú mo ní àwọn kan ń bẹ̀ tí wọ́n gọmọ́ lẹ̀ ń bẹ̀ wọn. àná ti gbéwò láti. ìwádìí ọ̀dà kéèyàn pa àwọn asikari ní ìsìn gbé gílẹ̀ yín wá ń bẹ̀ yẹn. Hmm. tẹ gọmọ́ lẹ̀ ń bẹ̀ wọn. tẹ gọmọ́ lẹ̀ ń bẹ̀ yẹn ah, ah. ọjà lẹ̀ ń rà ń yẹn àbí kan pàtàkì ń jẹ súyà jẹ wọ́n ń jẹ súyà. dísúyà ọwọ́ kan. <laughs> kò ń gbádùn mọ́ wọ́n ìṣiṣẹ́ ra wọ́n ṣe kọ́mọ́ so ìjẹ́mẹ́kọ́ bí wọ́n jẹ́mẹ́kọ́ yọ́dà nìyẹn ẹ̀rọ accident ń pọ̀ accident ní pọ̀ bẹ́ẹ̀ bá kó ọgọ́rùn-ún accident jọ náìtì ń bẹ̀ lóbìnrin kọ̀ sí ẹ̀ inú kọ́ ẹ̀kọ́ obìnrin ní bẹ́nu ọkọ̀ tí òfin mọ ibi tí ń wakọ̀ mọ́ inú kọ́ ẹ̀kọ́ obìnrin ní lọ sáré bá àdéhùn ti ń bẹ láàrin àti obìnrin ní sáré rẹ̀ lọ. àbí ẹ̀sẹ̀ ti lóye yìí kúrì mí gbé wòran lọ tó ti wòran lọ. wọ́n ti mọ̀ pé kí lè bọ́ọ̀tà bẹ́yìn àdánwò ni sọ́lọ́ wọn bá ọ̀jọ̀gbọ́n wa mọ tí ń ṣe ní. ńlá jókòó múkẹ́múkẹ́ yìí nísìnyí ẹ̀rípa jókòó gbogbo ẹ̀yin ẹ̀yin ẹ̀yọmọlúàbí ilẹ̀ jókòó lẹ́gbàá bẹ́ẹ̀ ṣe jókòó yìí. tẹ́ pé ayin lọ́mọdé àwọn ojú rẹ̀ o tẹ́ pé àwọn akara church síbi ìtẹ́kọ́bìnrin ni ẹ̀ nígbà tí jókòó bá wọn ẹ̀ jókòó yẹn ẹ̀ tún jó. Ah, ó ti o àgàgà tí èyí ń bẹ lókè ń bẹ yẹn ah. àárẹ̀ tí ó gas àárẹ̀ tí ó fakọjókò àárẹ̀ tí ó gara àárẹ̀ tí ó ṣe bákan. yóò máa wò tó dọ́sọ̀. ìgara chicken nínú òróró inú àṣírí. àfi ká máa bẹ tí wọn ká máa bẹ ń pamọ́ bá ń lé orí ìfilé pé. ní o gbogbo ohun tí a fẹ́ kórí ó dàrú gbà ni wọ́n ń kó sáyé tí a fẹ́ kórí ó dàrú ẹ̀wọ́n ní ìsìn lórí set olóńgálùkù àní ẹlẹ́yà kan wọ́n á fẹjọ́ ọkọ ẹ̀sùn ah. ẹlẹ́yà nǹkan dé pé ẹ kìlọ̀ fáfáà fáà ń lọ ẹsẹ̀ yárò bí ibò ah. onítò ọláàfáà ọkọ yìí sóhun yọ wà máa sẹ́ẹ̀tì yọ máa wo nǹkan búnú sẹ́ẹ̀tì ah. ló ń pè àáfà òun bẹ́ ń bì í yóò pé jọjọ. òun sì ń kọ́ lọ́wọ́. jọjọ onígbà tó wọ́n á rí ti ń wò bàbá kò dáa. Hmm àwọn ní ó ń wò àwọn kankan ní ń wò ọ̀sẹ̀ tí ń gbóró àfà kátó wá náà gan àfà nǹkan yìí ṣẹlẹ̀ à tọ́ba tó ń ra fóònù tó ní tó ṣe wò wò yóò bí náà ni àrò jẹ mọ́ wọlú ẹlú ẹ̀yà yìí bí iná tábà wọ́n ṣe fóònù ńlá fúnrú ẹ̀yìn fóònù ńlá dáa bọ̀tí ó ní bí yẹn fi ó ní mọ́tí yẹn fi lè ní tó fi lè lọ ọlọ́mọdé aládàáwò. àmín. Ah. wọ́n ti fi kankan rẹ̀ pamọ́ ẹ̀jẹ̀ wọ́n sinmi díẹ̀ náà ah. ó ń yàgbẹ̀rẹ̀ yín yan náà ah. owó ìtàlá ó dá àmọ́ parí ẹ̀ wọ́n á ní ká ìpè bàbá ìmọ̀ mọ́ sí jókòó ọlọ́jẹ̀ mọ́. ọlọ́run wa ń fi ànábì. sallallahu ó ń fi ìjẹ́lẹ̀ rárá ó fi ń kọ lẹ́kọ̀ọ́ tí àwa náà gbọ́dọ̀ mẹ́kọ̀ọ́ ń bẹ̀ ìgbẹ́ ó dáa ńgbà táwọn àbí wàá rí báwọn àwa náà wà ń kọ́ àti pé ńgbà ọlọ́run wá báyìí nàbí sọ̀rọ̀ báwọn àwa wà ń kọ́ وإن كان كبر عليك إعراضهم ṣé mà yí àyàtà tú lọ ó fi kìlọ̀ fún ànábì sallallahu alayhi wa sallam ipe àyà kèlò nínà àyà mo sọ fún pé qad na'lamu innahu la yahzunuka alladhi yaqulu a mọ̀ pé ó ń bà ọ́nú jẹ́ tí wọ́n ń sọ sí ọ. fa innahum la yukadhibunak. wọ́n sì mọ̀ pé òdodo ló ń sọ wọn ò gbà pé wọn ò pa wọn ò pè ọ́ nírọ́. walakinna adh-dhalimina bi ayati llahi yajhadun. àmọ́ wọn ò yéèyàn jà afa baba wa rahimahullah wọn ní bí wọ́n ṣe ń jiyàn pẹ̀lú ànábì yìí bí wọ́n ṣe ń jiyàn pẹ̀lú àwọn mùsùlùmí àkọ́kọ́ yìí náà ni wọn ò ní yẹ wọn ní gbò tí wọ́n bá gbogbo mùsùlùmí ayé náà jiyàn láíláí táyé fi tán mẹ́ kò sẹ́ńtì wọn ní bá jiyàn àwọn tọ́ba dúdà lókù tọ́ba dúdà ayé ilé wa tẹ̀lé nítorí pé bíi tíyàn máa ń jọrí sí gbogbo ẹni tí máa ń jiyàn láyé ni máa fẹ́ kí tó ń borí kódà bẹ́ẹ̀ yàn bá ń jiyàn lẹ́ẹ̀dẹ̀ nú ẹ̀dẹ̀ yẹn nú yàrá yàn wà tẹ́lẹ̀ ha rẹ̀ ní tí máa wù yàn ní pẹ́pẹ́ kò rí ẹ̀rí han ẹlẹ́yà pé sọgbẹ́ tèmi lọ borí nísì ìṣesí yàn nìyẹn amẹ́ni tí wọ́n bá já lábàdà kọ́ mọ́ àyà wa kó mọ́ òun àmì wa ọlọ́run ni, ní ohun ní dáhùn lóhùn ọlọ́run ìṣe tẹ́ máa ti gbọ̀ngbọ̀n pé ẹ̀yàn ọ̀dà náà ẹ̀ṣẹ̀ ìjà fi hàn wọ́n ẹ̀jẹ̀ ká ló fi ìtẹ́ ń wí hàn wọ́n kí wọ́n kàkà lè mọ̀ pé ń bẹ̀ ọlọ́run ní fi hàn wọ́n bá a fi hàn wọ́n wọn ò ní gbọ́ àní bí wọ́n bá kú dọ̀rùn tí wọ́n bá kú dé ọ̀run tí wọ́n ní kájọ kájọ kájọ kádàn padà wá sáyé àwọn ò ní síbẹ̀ mọ́ tá wá sáyé ọlọ́run níwẹ̀ náà ó tún ṣe ebí mi mọ̀ dá wọn ìmúnza ìsáni ìmọ̀ wọn ti so wọ́n fi bẹ̀ yẹn lẹ̀ mi ní dáhùn mi ní dáhùn tí mà ní dáhùn so ṣé àyà ń lọ lọ́hún kọ́ sọ ọlọ́run wa kẹlẹ̀ mọ̀ pé èèyàn lànàbì náà ọlọ́run wa sọ ayé ilé ìpè a kì mọ̀ o ìrọ̀dùn ìmọ̀ sẹ́rí wọn báwọn ò ní gbọ́ tiẹ̀ àwọn ò ní tẹ̀lé ọ ìmọ̀ sẹ́rí wọn yìí àìmọ̀ o tó bá tó bá kẹ ọ lára tó bá kẹ wọ anabi lára. sallallahu alayhi wa sallam. nka na kabura alayika irọdu hàn tí o bá ka ọ la ẹ máa gbọ́ nǹkan tó bá ka ọ la tó bá ka wọ anabi lára fayini satata antabtagiya nafaka. antabtagiya nafaka fil ardi. ayi ma o o le ja yi o kó kó kó kó sínú lẹ kọ gbẹlẹ kọ gbẹlẹ débi tó bá jẹ parí kọ bá wọn mú un tẹ́ ń fẹ́ wa o tàbí àwùsùlàmọ́ fìsàmà. fìsàmà. ó dẹ̀ ní bá gun àkàsọ̀ lọ sọ́mọ̀ o tí bá ń pẹ́ pé àwọn òtítì dẹ́ lóhùn o kọ̀ lọ́ba wọn mú wá o. fàtà tí a hùn bí àyà. kọ́ wá fún ọ láyà tí ó ń fẹ́ o torí pé ọ̀n ka ọ̀ láǹsì pé ọ yẹ kí wọ́n gbà náà ọ yẹ kí wọ́n ṣe kíní kan náà ẹ ń bá wọn wọlé kó bá wọn mú wá tí ẹ bá yẹ máa pẹ́ gba sọ́mọ̀ lọ́kọ̀ lọ́ wá la ilaha illallah muhammad rasulullah <laughs> ẹgbọ́ ẹgbọ́ ẹgbọ́ ìsọ̀rọ̀ hmm. fatatiyahum bi aya fatatiyahum bi aya kọ́ wá fún aláyà ibẹ̀ yẹn mo gbé ní ìbéèrè fún wa yẹmọ ibẹ̀ yẹn mo gbé ní ìbéèrè fún wa ẹni tí ọlọ ẹni tí wọn bá sọ̀rọ̀ eléyìí sí kí ni ń ṣẹlẹ̀ ẹsẹ̀ nìyẹn tàbí sọ̀rọ̀ ẹ̀ sí jama ààrẹ tó máa tó lè máa serú ẹni yẹn ó wà ní ìtara ọlọ́run máa sọ ìjókòó yìí di pé gbogbo awájú làwọn wà o. àmín. bí ẹ̀yin tẹ ẹ dáhùn lẹ́yìn ẹ bí ká máa wò yín lọ́jọ́ ṣùgbọ́n àlè tó kọjú bẹ́ẹ̀ ká tó kọjú síbí àbá lè rí iṣẹ́ jama ká kọjú bí ká tó kọjú bí àwa kan náà. ẹn tó lọ́wọ́ bá ní ṣe ni pé kọ́ bá ní fún aláàyè tó gba gbogbo wata a jókòó báyìí. ni ẹni ọ̀dà ń bẹ̀ yẹn ọlọ́run jẹ́ kẹ́ lálùbáríkà. àmín. ìtara ó ti mú anabi anabi fẹ́ kọ́ ah, pé ah, àwọn èèyàn ó yẹ kí wọ́n tẹ́ máa ráyà bóyá wọ́n gbà á. ẹ̀rí kan ọlọ́ni à ọ lè bá wọn wá wa. ẹ wo ẹ wo sọ̀rọ̀ mi bí mo ṣe sọ tó fi lè yé yín gan dáadáa ẹ wo bọ́lọ̀ ṣe dá lóhùn ẹ wo tó lè máa ṣẹlẹ̀ sí nínú ara tọ́lọ̀ ti rí pé ń ṣẹlẹ̀ pé kí ló ń ṣe ẹ kí ló ń ṣe ọ sí wọ́n lọ dá wọn ni ẹ̀wà gbọ́n tó parí rẹ̀. Walau sha'a Allahu la jama'ahum 'ala al-huda. ẹgbọ́n nǹkan jama la ilaha illallah ẹ̀yin tẹ́ bá ń bẹ́ ń bí lẹ́nìí tẹ́lẹ̀ bẹ́ẹ̀ ṣe wà ń bí bàbá nìyí ọmọ yín wá bá yín sẹ̀sìn ẹ sọ pé alhamdulilayi. alhamdulilayi. ẹ̀yin bẹ́ẹ̀ ń bí lẹ́nìí aya yín bá yín sẹ̀sìn ẹ sọ pé alhamdulilayi. alhamdulilayi. ẹ̀ ń bẹ́ẹ̀ ń bí lẹ́nìí ọmọ ìyá rẹ̀ ọkùnrin àbóbìnrin bọ́ sẹ̀sìn sọ pé alhamdulilayi. alhamdulilayi. a kọ̀ọ̀kan kọ̀ọ̀kan pé kò wọ́n wọ́n máa gbọ́n bàbá àwọn àfáà <laughs> baba àwọn yà bí ẹ ń tọ́lọ̀ ń kọ ire mọ́ ni o. mo rí ọmọ kan bàbá fi hàn mí láìpẹ́ ìbejì ni wọ́n ń bí àmì ìwà jáde sùnà máa pè wọ́n lánàá mo ní wá ṣé ìwọ <laughs> màmá yín kọ́ wọ́n ní wà bàbá kọ́ ní wà ẹ bá mi kí wọn pé kú oríire o bí í méjì bí í méjì ọbẹ̀ ah. ní rú tí ìkan bàbí lọ ìkan bàbí lọ ni. ọlọ́ọ̀ni ń ṣe ọlọ́ọ̀ni ń ṣe mọ̀nà àbúrò rẹ bọ́ ọ̀sẹ̀ sìn àmọ́ àdúgbò wọn lọ ni ǹjọ́ ọlọ́run kọ tiẹ̀ kọ tiẹ̀ náà ni o. kò gbọ́ bẹ́ẹ̀ wọlé wọlé ọ̀sán o. alhamdulillah. o sì máa o sì máa ṣe gẹ́gẹ́gẹ́ o sì máa so mọ obìnrin yẹn gẹ́gẹ́gẹ́ ọ̀fẹ́ ha lọ́ọ̀yàn ó dẹ̀ gbà ìyàwó tiẹ̀ ìyàwó rẹ̀ òfìjáàbù lọ ó dẹ̀ gbà ah, wọ́n kọ́ mọ́ ni who are you ta ni ẹ ń fún ní ten ten thousand níyẹn ojúmọ́ tá a bá kọ́ ọmọ kò ní gbà yóò yẹ lọ fẹ́ ni tí ó lọ máa tó ń sa gbàrú lọ́dọ̀ rẹ̀ La ilaha illallah yóò wọn lọ gbàrú mi kan ẹ bá sọ pé arábìnrin ọ̀dẹ ọdún wọn padà wọn lè wọn lè padà kọ́ dákì ní ẹ̀bùn lórí mo sọ fún yín wá sí rí pé obìnrin fúnra rẹ̀ ló wá sọ fún mi pé ọkọ òun gbéṣẹ́ kìlẹ̀ lọ́wọ́ pé kò ń kọ ẹjọ́ àwùn síbẹ̀ àmọ́ jọ má kọ less than ten million má kọ ní ṣùgbọ́n after ten million kọ́ńtọ́ bá wù ẹ́ olóhùn ọ̀kọ́ olóhùn jù sẹ́kì ẹ̀lú ni wọn agbọ̀n bó de tán wọn sunkún yàkí ayé njẹ́ tó kọ́ dọ̀dọ̀ mi ó ṣe bó ń sìn ní mo sọ̀rọ̀ mo gbaná jẹ́ mọ́ lọ́ni láì mọ́kọ́ tì ń rí alọ́kọ̀ tí ń yẹn wá lọ́ọ́ rèé fẹ́ ọmọ kékeré kan ìyẹn wá gba ẹ̀há fún ilé tó wá kọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó fi àìmọye bílíọ̀nsì kọ́ ó wá pò ń bẹ̀ má yẹn ọ̀rọ̀ rẹ̀ ra ilé míì nítorí ọmọbìnrin yẹn ó wá gbọ́ ọmọbìnrin yẹn síbẹ̀ ó lóun ọ̀lẹ́ mọ́ ẹ tó fi ra lé yẹn bọ́lá ọlọ́run bẹ̀rẹ̀ wa kó lọ wá pàǹtì ah. bàtọ́ wa tó rí ọkùnrin yẹn kan ní tán ọkàn ta yẹn mọ́ lórí ni ọkàn ta ni olùmí lọ sọ fún onílé yẹn bàbá tó wà ta ní olóhùn méjì tó lè ta ó sì wọ́n kọ́ ní kankan kan ara ní pé àwọn ìbò kan kan ara ní pé òun fẹ́ mọ́ wọn kẹ́rù dá ta wọn a sọkún bẹ́ẹ̀ mi pé bóun ṣe ah. ẹlọmọ kí ni wọn abẹ́ kí ni sọ kí ni pé kí ni bẹ́ẹ̀. ọ ah. ìṣe ah, bẹ̀rẹ̀. ẹni ìyà. mo ní wa mo ní mo ti máa kànú tí a mo rí lónìí rírí ojú pé ẹnìkan bẹ tọ́lọ́wọ́ kò rire mọ́. wàláhì wàláhì. mo ní wa rí lónìí báyìí ìgbà míì tí ẹwà dọ́mi báyìí ó lò jáàbù wa ni ojú yẹn ọ̀gá bò mọ̀nà bá ti máa bò báyìí ayé a a máa bá sọ bọ́ọ̀lọ́ nkọ́lọ́ nítorí ọlọ́run bá kára àmọ́. ọlọ́run nítorí ìrìn ọgbà ájò. ẹgbọ́n nkọ́lọ́ ń sọ. ولو شاء الله لجمعهم على الهدى ọlọ́run tí ń bá fẹ́ ni gbogbo ní bá kó sójú ọ̀nà wọ́n máa pé kí wọ́n gbà kí wọ́n gbà sí wọ́n lọ dá wọn ni tí n bá fẹ́ lẹ́jà máa hún alálìhùdá bọ́lọ̀ ń bá fẹ́ ni sí gbogbo wọn ìbájú wọn mọ̀nà kí alàgbé yìí ti mẹ́mẹ́ kò fẹ́ bẹ́ẹ̀ sẹ́ńtẹ̀ wàá fẹ́ bẹ́ẹ̀ ẹ̀ẹ́ mafúláyà wọ́n sì mọ̀ pé ó gbọ̀ ńgbà tọ́lọ́ ń lè wá sọ báyìí fa nàbì ibi èmi ń tẹnu mọ́ nìyẹn tààlà wa ẹn tí ayé àlè sọ̀kalẹ̀ fún rèé ọ̀yá ọmọ ọmọ ọmọ dúpẹ́ ìwọ ọgbà súnà hmm. òjòkúmọ̀ ìwọ ọ̀darúnmọ̀sí ìwọ ọ̀ ń tẹ̀lé anabi pẹ̀lú kọ́mọ́ fi ṣòkòtò wọlé ma hmm. ṣòkòtò wọlé ma ṣòkòtò wọlé ma ó lè wù ẹ́ kó wọ ṣòkòtò tí ọmọ wọlé jáde ah. Ah! ìwọ ah! ọmọ fún jẹ́nìmá jìnnìmá débẹ̀ yẹn àná ọlọ́run tó lágbára nìyẹn kò púpọ̀ nìkan wò mọ́ ó fún wa di fún wa ó wá di ọ̀sọ́ fún wa padà àwa fáìn sí àwa ń dà á sí ṣòkòtò wa ò wọlé láàrin àwọn tí ń fi ṣòkòtò wọlẹ̀ lájọ ń gbé àwọn dẹ̀ léṣe tiwa kò wọlẹ̀ oúnjẹ tí ọ̀dà àbáwọn jẹ́ mọ́ àwọn atúwẹ̀gbẹ́ wa àwa kan àwa awẹ̀gbẹ́ wa ayabanise ọmọ tó dàgbà ti bá ní ṣe ẹlòmíì tún wọmọ yẹ ẹ báyìí ó tún bá ṣe ó tún ṣe alhamdulillah ọlọ́run ti fi ẹ̀yìn ó ti fi hàn àwọn abìkan lè mọ̀ hmm. nítorí pé ọ̀kọ̀ọ̀kanú ẹgbẹ̀rún lẹ́yìn ṣàjọ lọ́lọ́run ṣàjọ sí lẹ́yìn ah. ìwọ kan inú ẹgbẹ̀rún ni ọ lọ wà tẹ̀bárẹ̀ nìkan tó bá lo ẹ̀sìn tó lo súnà ẹgbẹ̀rún lọ́lọ́run kójọ ló mú nǹkan bẹ̀ kí ni pé inú ẹgbẹ̀rún kan lọ́dún tí wàá mọ̀mọ́ yára rẹ o ó tún mẹ́gbẹ̀ ó tún mú ọmọ ìyá rẹ̀ nínú ẹgbẹ̀rún míì ni o ìyókù ti wéèsì lọ. lọ́fíìdì máa lọ́fíìdì máa lọ́fíìdì máa gara bí tọ́kì. Ah, ah. kàmá rò pé bóyá ń gbà tó gbọ́n tó gbọ́n lọ́fíìdì bá tá a ní ọ́. báńtì rẹ̀ ọba gbọ́ mọ̀ bàbẹ́ lọ́ni kọfẹ́ ni kọfáǹtì rẹ̀ ni. ولو شاء إيه. ربك إيه. لآمن من في الأرض كلهم جميعا أفأنت تكره الناس حتى يكونوا مؤمنين إذا واقعي òun tẹ̀ tó wá là á mọ́lẹ̀ ó tún la ọ̀rọ̀ mọ́lẹ̀ fún anabi tán wà ń dèrè anabi yẹn lọ́lọ́ tó ń bá wí yìí o ẹ̀ta náà ń sẹ́rì o iná lọ́ràn o iyì ìsẹ́sì ni kí ọ̀ràn yàn sẹ́ kí yàn gbàsẹ́ kó kó kó burama ẹ̀ sẹ́wọ̀n kó burama sẹ́. báṣadé. burama sẹ́ tó ti pé hàn hàn tó ti pa jù ìrìn rẹ̀ láìláha illallah muhammad rasulullah yìí yá mọ̀ pé anabi ọ̀ràn rẹ̀ sallallahu alaihi wasallam wàláì wọ́n rán sẹ́ni mo tún bẹ́ẹ̀ ṣe tó tún ṣe pé ah, àrùn tó bẹ́yẹ ah uh, sọ tún láṣẹ ẹni ẹ tún kà. walau sha'a rabbuka. Ah, tọ́lọ̀mọba rẹ bá fẹ́ ni wà nábì. la amana man fil ardi kulluhum jami'a. Ah, gbogbo ẹ̀yin tẹ gbóde Lárúbáwá tẹ gbótùmọ̀ ṣe gbọ́n tọ́lọ́ wíṣá torí mi ò fẹ́ túbẹ̀ yẹn bó mo fẹ́ tu tẹ́ tí ó fi á dàbí kẹ́ gbọ́ fúnra yín ṣe gbọ́ àwọn tá a àbí ẹ gbọ́ ni. La amana man fi la ardi kulluhum jami'a. Allah. ha ẹ̀yin kẹ́ ò sì gbọ́n tọ́lọ́ ń wí yẹn o. kì í máa ṣeré. má ṣe o ẹ gbọ́. la amana. abẹ́fikẹ́ bọ́ tí de yóò tẹ́ fi bọ́ tí kú o. máa ń fi la arúbì kulluhum jami'a la ilaha illallah muhammadu rasulullah kì í bọ́ fún yín ẹ̀yìn náà lè máa wà láì kì ha afa kan bẹ̀yẹn jẹ́ ijó ni bẹ̀yẹn olóhùn ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ alifu ni ọlọ́run sì jẹ́ ọ mọ̀. àmín. ìwòye ẹ̀mí alẹ́jọ́ máa ń ka kurani báyìí ìyanjú ni torí ẹ̀yin tẹ́ ẹ gbọ́ ẹjẹ́ ẹjẹ́ tubẹ́ ọlọ́run bá ṣe jẹ́ màá túmọ̀ torí kékeré yẹn mọ̀ tù lọ dà kékeré gbọ́ wàhálà gbọ́ bó ṣe wí yẹn kama ronú sí báwọn kama ronú sí bí i à ah, òótọ́ ní tòótọ́ ó ní ìwà nábì láwùsá àrọ̀ búkà tọ́lọ́ọ̀bà rẹ bá fẹ́ ni. la amana man fil ardi kulluhum jami'a. la amana dájúdájú gbogbo ẹni tí ń bẹ lórí ilẹ̀ yányán ní ìbámọ́nà ní ìbámọ́nà jami'a. Hausa àbámọ́nà Yorùbá àbámọ́nà Ìgbò àbámọ́nà funfun àbámọ́nà pupa àbámọ́nà ẹnigbọ̀n àbámọ́nà ẹnigbọ̀n àbámọ́nà gbogbo káríwọ̀ àbámọ́nà. أفأنت تكره الناس حتى يكونوا مؤمنين ilé àdùtò kúrò ní báyìí kí ló lè dùtò kò sí ló lè dùtò báyìí ma ẹ wo bó ṣe sọ̀rọ̀ yẹn bí alákàsọ bí àkàsọ ó lè sọ bá mi o but ọ sọ bí àkàsọ bí gbàtí yẹn bá kí yẹn lè mọ̀ yìí pé ah ọwọ́ kíkà rẹ̀ náà ọkọ̀ tó ná ẹ tó wí náà ẹwọ ṣe ń ṣe bí àkàsọ̀ tí ń lo òkè tí ń lọ rẹ̀. walau sha'a rabbuka. ẹ máa gbọ́ o. la amana man fil ardi kulluhum jami'a. ẹ máa máa gbọ́ o. afa anta tukirihun nasa hatta yakunu mu'minin. la ilaha illallah muhammadu rasulullah gbogbo ẹni tẹ́ bá lọ́mọ lé kí ẹ sọ pé alihamudulilayi. alihamudulilayi. tẹ́ bá náwó lérí ọmọ yín pé ńlọlé kéwú ẹ sọ pé alihamudulilayi. alihamudulilayi. pẹ̀lú ògo Ọlọ́run láyé ń bí ẹ jèrè wọn alikamọ́nà ẹ jèrè wọn pẹ̀lú ògo Ọlọ́run Ọlọ́run fi wọn yóò fi wọn yòǹbo sẹ́yìn. àmín. ẹni tí ọ̀rọ̀ máa ń lé kí òní lẹ́nu lórí wọn àbá àdàtùkìrí ùnáza síwọ́lọ́ máa fòrò àwọn èèyàn ni ọmọ jẹ wọ́n pa Ata yakunu tí wọ́n fi wá di mọ́mẹ́nẹ́ẹ̀nà Ata yakunu mọ́mẹ́nẹ́ẹ̀nà afa anda tukiriu nasa Ata yakunu mọ́mẹ́nẹ́ẹ̀nà Allahu akbar kabir anabi lọ́lọ́ bá wí. sallallahu alaihi wasallam. sẹ́mbẹ̀lẹ́ mi ò ti wá ní ma bẹ lọ́hùn sẹ́mbẹ̀lẹ́ mi ò yẹ kẹ́yìn máa gbé bẹ lọ́hùn lórí gbogbo àwọn akẹ́ ọlọ́run tọ́lọ́run bá ṣe fún wa kọ́ lọ́run o alágbára tá a lè fi ṣe wọ́n ní múmìnì rẹ tá a là wá kọ́lọ́run jẹ́ kínní yòówù wọ́n ni amina a máa kọrin kan jọ̀hún ǹjẹ́ ẹ rántí a máa sọ pé ibi abábáṣẹ ọlọ́run dé. ọlọ́run dé. ibẹ̀ ni ìkọmọ wa ó ti gbé bẹ̀rẹ̀. ó gbé bẹ̀rẹ̀. kọ́mọ wa jù wá lọ lójú ẹ̀mí wa. ǹjẹ́ ẹnu ti mọ́. àkìrọ̀ máa. máa ó ti gbé bẹ̀rẹ̀. kọ́mọ wa jù wá lọ lójú ẹ̀mí wa. ibi abábáṣẹ ọlọ́run dé ibẹ̀ ni kọ́mọ wa ti gbé bẹ̀rẹ̀ kọ́mọ wa jù wá lọ lójú ẹ̀mí wa. àtiwá máa kọ̀kan lè àmọ́ ní kọ yẹn ẹ̀rántí eléyìí tó tẹ jẹ́bẹ̀rẹ̀ rẹ̀ débi torí pé àwa máa fi ẹyẹ kan wọ́n máa fẹ́ ẹyẹ kan ju ìgbà náà. mọ̀tàbí kọ̀wá tí wàá sí òun bá mọ̀ àmọ́ èyí tá a sáfẹ́ fàyọ́ mẹ́ ni pé àtọkùnrin wọn àtobìnrin wọn bùjẹ̀ kí wọ́n pọ̀ tó ọlọ́mọdé káfí ó sínú wọn. amina ẹ ráyè sàmí. àmín yìí. ọlọ́jẹ́ kí wọ́n tó ju ti a lọ. amina. ọlọ́jẹ́ kí wọ́n tó ju ti wa lọ. àmín. bí ti a wa bí táwa bá wa kan bá a ṣe ń wò yí pé ọlọ́run ṣàánú wa àwọn òbí wa lọ òun bí ẹlòmíì kì í sọkọ ẹlẹ́à ìyá ẹlòmíì sẹlẹ́à àwádẹ́ ìháyàwó lójú báwọn ọjọ́ pa àti sún ju àti sún lára àgbàdo àwọn ṣùgbọ́n gbogbo ń táwọn náà bí ọlọ́run jẹ́ wọ́n jù lọ. amina. ọlọ́run ní tó máa fẹ́ òmẹ̀dí wọn mọ̀nà o ẹ wá gbọ́n tẹ parí àyà yìí. فلا تكونن من الجاهلين. صلى الله عليه وسلم falatakunanna sọ́ra rẹ̀ sọ ara rẹ̀ latakunanna mina jahilina wọ́n sinú jahili o àṣẹ jahili e tọ́lọ́ ń sọ bí ni kì í ṣe kan tẹ̀sìn yẹn ni pé jahili kéèyàn má mara kéèyàn má mara kéèyàn má ké sára má jẹun tí ò ní o nítorí pé a ti sànú rẹ tó o èmi ni mo ń darí ayé o tí n bá fẹ́ gbọ́ ni ó gbọ́ o látàkùnà nínú mi náà já ìlí náà má má má má sọ́ra rẹ o gẹ́gẹ́ bí ọ̀rọ̀ olùfẹ́ sólùfẹ́ bí kí ẹnìkan fẹ́ bẹ̀bẹ̀ ẹ̀bẹ̀ tí ò ṣe gbà wọlé kíyàn fẹ́ bẹ̀ ẹ̀bẹ̀ ọ̀rọ̀ tẹ́ pé wọn ò ní gbà láéláé wọn ò ní gbarú ẹ̀ láéláé bóyá bóyá ó ní í ṣe pẹ̀lú ẹ̀sìn kan wá wò pé ẹran lágbájá sí tó gbé lágbájá súnmọ́ kan wá sọ pé a ah, lágbájá a a ah, ah, sọ́ra ẹ̀ má jẹ́ wọn gbé ọkọ lùmí o wọ́n wà rán yàn sùrùsẹ́ ilé ìwọ ni wọ́n á yíran a má jẹ́ wọn gbé ọkọ lùmí wọ́n náà sì wà jẹ́ rùsẹ́ yìí ìwé sànà fi sọ fún sèédù àbí usama gangan usama lọ sọ fún ọmọ sèédù ni ọ sọ fún usama ńgbà tí ọ̀rọ̀ kan bẹ́ẹ̀ lẹ̀ ẹnìkan ṣe sí náà anabi ní ẹlọ fún lẹ́tọ̀ ẹ ẹni a ah, ẹni yìí a ah, èèyàn pàtàkì ní ìdílé anabi ní ìdílé anabi ní ṣùgbọ́n ta ni ó kojú anabi tí ó sọ fún pé kọjọ a ah, bakiri lóhùn tó bẹ́ẹ̀ o umaru ní a ẹ má mi o mm-hmm. wọn ní o fẹ́ràn usama anabi dẹ́nà fẹ́ràn usama tó tọ́ a fẹ́ràn usama nítorí pé ìfẹ́ bàbá Usama ńlọ bọ́sára Usama lọ́dọ̀ ànábì. sallallahu alaihi Usama ọmọ eke sì lóhun ọ̀dọ́ ni ó ní ẹnẹjọ́ ọlọ́wọ́n lọ sọ fún un yẹ kí bá wọn ní kí wọ́n wò ṣe nà ó bí ti máa ń sọ ọ̀dọ́ nìyẹn ọ̀dọ́ ni àwọn afa ọgbà àwọn afa ọgbọ. àmásà. àmásà ọgbà fọmọdé ọdọdọ nàbẹ níbi ní a kai Usama emi a a wọn dàwọ mọ́ o ká ní Fatima bá ní ń gba sẹ̀rí Fatima ọmọ mi ń gba sẹ̀rí àlá rẹ̀ fàṣẹwẹ́ yẹn ni pé ọ̀rọ̀ ẹ̀sìn wọn fi báyàn ṣeré àfẹnití ọba máa ti ń ṣe torí lọ́pọ̀ gbà èsì wọn gbà bẹ́ẹ̀ wọlé ẹni tí ẹ fẹ́ràn bàbá rẹ̀ àbí tẹ́ ẹ fẹ́ràn ìyá rẹ̀ àbí tẹ́ ẹ fẹ́ràn òun náà ní ìṣọ́ kankan kan tó kù díẹ̀ káàtó yín máa fẹ́ fojú fẹ́ fẹ́ fi wo bẹ̀ bí a ah, tó yẹ kí káríkì bá serú ẹ̀ ló ṣe ẹ̀ bá yarí ẹ̀ yóò ìdánwò ló déhùn hmm. tẹ́bẹ̀ wá yarí kanlẹ̀ kẹ́ wá yarí ju tààràtà lọ ọlọ́mọdé yẹn ò fẹ́lẹ̀ ò fẹ́lẹ̀ nù. Ah, wọ́n sì ń mọ́ ní anadọ́límọ́ sólètò alẹ́ yìí ẹni bá ran alábòsí lọ́wọ́ á padà dẹ́sì. á padà dẹ́sì bàbá wa kan bẹ́ẹ̀ kọ́lọ́mání kẹwọn. amiina. ìṣẹ́lọ́n tí wọ́n jẹ́ ọ̀làpá káàkiri àgbáńlá ayé àmọ́ nù tàtà gbọ́ ni pé àwọn kan ọmọ olùfẹ́ kan ọmọ olùfẹ́ kan sí bàbá ńlọ́sẹ̀sì náà ńlọ́sẹ̀sì tó ṣẹ̀sì ní ti ń fankún lé mú tí bàbá ò rí sí kan látara afẹ́ bàbá rẹ̀ àti fẹ́ tiẹ̀ náà ọjẹ́ ọ̀dọ́ ọjọ́ ọmọ kékeré tọ́lọ́wọ́n á fún ní fún ní múibà ó tún fún lóhùn ọwọ́ à ń polongo sẹ́ bàbá wọ́n gbé kọ́rùn yóò máa ka Kùránì orí kárìkọ́ máa wú ní bá ń fa kún lému eh. ní ọ̀rí sí kun ọ àfẹ́ ti jàmọ́ ọ̀hún dọ̀la dákọ̀ jàmọ́ ti sè orí burúkú tí tí wọn ò tètè lélùgbẹ́njọ́ bẹ̀rẹ̀ bẹ̀pẹ̀ kan ti ṣépè fún dànù dànù dànù dànù. kò ti wọ́n gbé lọ. kò ti àbí kò sì jẹ́ pé ọlọ́run wà padà tún ṣe ó lè padà tún ṣe má lélùgbẹ́ tọgbọ́ ẹ̀yìn ọgbà torí bó ṣe rí sí tẹ́sẹ̀ ní sàrìsà bóyá bóyá ó lè ń lọ́nà ìgbẹ́ ọgbọ́ bọ̀dán pé ah, ah, ẹ̀fílẹ̀ òkínní kan ní òkankan ó padà affect dọ́là so kákíyèsára tàbẹ́ gbàbí ìfẹ́ wọlé ẹ díjú ọlọ́run ní ẹni tán nígbà <laughs> tí o ti máa bẹ ọlọ́run ní bẹ kò tó sí mọ́ ọlọ́run tó máa bẹ náà ní ẹ díjú fún hmm. ìyárí máa lọ́wọ́ kódà ẹjẹ́ ọ tún máa mà láéláé pé ojú àpá kò jojú ara hmm. kí o lè bá a máa jẹ́ kọfẹ́ lómi tẹ́ ẹ bá tún gbà wọlé tán yányán tó tún wá rí bí ìtàtẹ̀yìn wá èso burú yóò gbé sẹ́mi àgbẹ̀ sọ́tán ńgbà ó ṣe lódodo wọn yarí wọn yarí wọn yarí ní ìsìn tó ń kọ́ ìbí náà tó padà tí wọ́n tún tí wọ́n tún tún jọ bí gbẹ́yìn máa ẹjọ́ máa tún mílẹ̀ kọ̀ọ̀kan náà tó kẹ́ tó rú kẹ́ tó rú wùyàn lẹ́ẹ̀kan náà pé o olùsí ọmọ ní ọjọ́ sun ẹyin sun ẹyin jọ sun ẹyin sun ẹyin ní wọ́n bá ṣe máa rí béèyàn rí bó ṣe ṣe jó náà nù táà ah. rò rí ní ọ̀tọ̀ pé olùsí ara rẹ yóò tún wá rẹ̀ tì hmm kóre tí yín bìkan kóre tí yín parí kẹpẹ rẹ rẹ lọ kọ́dà ìdíkílẹ̀ wà kiri ọlọ́run ò jẹ́ ń wá kò sí nǹkan kan kò sí kọ́mọ oníkọ́ máa wá kiri ẹni ẹ kakun tẹ tẹlẹ tẹ kakun tẹ tẹ kakun tẹ pé aa kò sí bí o ṣe jẹ tọkàn tí o tí o wa wo ti yín náà kò wu tẹ kóró tẹ yín náà o ka se o náà ka se tó se ni ẹ kò le tí e ku ní ọmọ gbàdúrà jẹ yá ẹ tí e ku. kọ́ni ma jẹ́ kọ́ bẹ́ẹ̀ lómi yẹn pé wo sọ́rẹ́ o sọ́rẹ́ o mọ́mísì bí èèvù o kò ní padà kó mọ́ láéláé o kò ní padà kó mọ́ àpò lè jà wọ̀ lódodo ọlọ́run láforíjì o ọlọ́run láforíjì o ẹnìkan ò sì dájú ẹnìkan àmọ́ ẹjẹ sin Ọlọ́run ka yín la débẹ ìbánabi lọ ká la yìí sọ̀rọ̀ ba rẹ Ọlọ́run ẹsẹ àǹkọlẹ kọ yìí ó ká la ni ẹjẹ ẹsẹ Ọlọ́run ka yín la tó àfi ka yín la ẹjẹ nkankan ẹjẹ nkankan yẹn ń ṣe yẹn wá jẹ ètò àjọ ń ṣe dodo kínrín kankan tó tá tó tá kún kanlẹ̀ kanlẹ̀ kanlẹ̀ kanlẹ̀ àwọn èèyàn ti ṣàìṣe pé wẹlé yóò sọ dídí èèyàn járe. tó yẹ pé ẹ̀tọ́ rẹ kan lọ́ba bàjẹ́ báwọn sọ ọgbà ìgbàgbé yẹn yẹn báyìí ẹ ẹ ní máa rí ẹ ní máa rú yẹn lẹ́kọ̀ọ̀kan yẹ bá rántí ibi ẹ ti tẹ́tí lùsì kìíní yẹn. ẹ á gbàgbé yẹn yẹn ẹ lè máa sàwádà lọ́jọ́ mi àwàdà ọkọ̀ yìí bírí ni ẹ ka yí àwàdà sí gánmẹ́ ni pé wọ́n jọ ẹ̀jẹ̀ tí ń bọ̀ rẹ̀ látò yìnyín àti wọ́n mọ̀ tiẹ̀ ń bá rẹ̀ ní ṣé wọ́n tiẹ̀ ní wọ́ra àdá òsì yìí táwọn ní sọ́mọ́ ọ̀nà jùmọ̀ wọn òsì ká kí tọ́mọ lómi olómi kì í ó sì nà bárẹ̀ sọ́njọ́. yóò wá rẹ̀ tì ní. wọ́n lé lẹ́ẹ̀kan ikọ́ mọ́ lẹ́ẹ̀kan ikọ́ wà fẹ́ jẹ́ tiwa lóbìnrin ẹ̀ẹ̀kan ikọ́ mọ́. Hmm. ẹ̀jẹ̀ wa ò jẹ́ wa gángan o. Ah, lókè ìpẹ́ ikọ́ gbàgbé yẹn hmm. kò lè jẹ́ tó jẹ́ pẹ́sẹ̀ tẹ́lẹ̀ ọba sí yan ọba sí yan mú ni ọba sí yan ni. ìyẹn bá yẹ pé wọ́n tó méjì mẹ́ta lásìkò tẹ́ pé wọ́n tó lọlé ọkọ pé ìwé tó wù ọ́ ń bẹ̀ lọ́ba jẹ́ ṣùgbọ́n láyé ìran yìí o ìran yìí sẹ́ńtírì kọ́ rárá sí na à láyé kò ní ṣẹlẹ̀ tó bá báyàn wá sọ pé ẹnìkan fẹ́ fẹ́yàwó ọlọ́run kára pé níyàn fẹ́ fẹ́yàwó lọ́dọ̀ wa nìyẹn wọ́n kọ́ fẹ́ ṣùgbọ́n ọwọ́ àṣẹ̀sì ràn ọ́ ó ń tì ṣe mistake nìyẹn ó sì yànrán nìyẹn. ẹ kọ́ bá wà bẹ́ẹ̀ kó bí ti mọ̀ wà nìyẹn tí ẹ táyé tán bí ti mọ̀ wà nìyẹn kí ẹ má kọjá bẹ́ẹ̀ kọ́ má kọjá rẹ̀ lọ́dà èyàn ò lè jẹ́ gbàgbé ẹ̀ èyàn lè yọ ọmọ jẹ́ náà bákàkẹ́ ṣe fọkàbalẹ̀ sí ní òní tó dà yín tó dà yín tán yányán wọ́n máa ṣe bí ìyàrá ní ìsìn táwọn táwọn ní dáńdẹ̀dẹ̀rẹ̀ tẹ́nìkan máa tún tàn wọ́n lẹ́ẹ̀kan la tẹ̀ wọ́n fẹ́ tẹ̀ wọ́n fẹ́ mọ ọ̀tàn wá tẹ̀ wọ́n alákọ̀ọ́kọ́ àìkẹ́mi ilé ọlá tán òṣèlú òṣèṣe àgbà akẹ́mi ilé ọlọ́ ànábì ní kò ní wà lìjẹ́ náà sallallahu alaihi wasallam nínú ọjọ́ yìí o ta ni ẹni tí nǹkan máa tanu kan náà lẹ́ẹ̀mejì hmm. ọ̀nà wọn sì lákọ̀ọ́kọ́ ta ó láì ọ̀tún wọn náà sí lẹ́ẹ̀kejì lẹ́ẹ̀kejì àwọn ò ní wà lìjẹ́ náà pẹ̀lú ànábì ọgọ̀ bá ń lọ ìwòsàn ó ti jàfá nìyẹn. Ah, ó ti gbọ́ báwọn. ní ọ̀n tí a fẹ́ ká rí mú bẹ̀ lọ nìyẹn yẹ yí mọ́ gbàgbé kó tó yí pọ́jọ́ lọ jù jáde ní àná. apèpè pé ọlọ́run nídìí owó ọba tó ní owó ó nídìí ẹ̀ ọlọ́run náà ló ní owó rẹ̀ ó tún wá ní òtún nídìí ẹ̀ láti fi ṣe jihad eh, láti fi ṣe jihad pé tọ̀ jihad bẹ́ẹ̀ lẹ́ o afẹ́ afẹ́ kódà tí bá ṣe fún dìkan àbí kejì òní ni àbá òní làbá ká ntàfẹ́ jù ní làbá ká àmọ́ fún àfẹ́ kí ó ní mọ́jẹ́mọ́jẹ́ àfẹ́kọ́ ní mọ́jàmọ́jà àwa pèpè yìí pé ọ̀rọ̀ ti nídìí owó ibi tí ẹni yìí gbé ń ba ayé ara ẹ̀ jẹ́ káwọn pè ń bẹ̀sìn ẹ̀ jẹ́ ibi kan tẹ́gbẹ́ máa ń sanwó ńlá ni àwọn yẹn dẹ̀ máa ń gbogbo ẹ̀ mọ́ra wọn pé ah mo ní gbé ń sọ̀rọ̀ ah MIT fìdí sọ̀rọ̀ ibi tí ń lo thirty minutes péré ní one hundred and fifty thousand thirty minutes kò ní pété o twenty seven lẹ́ẹ̀ ló ń bẹ́ o twenty five náà ni o ìlàwọ́ pé thirty làwọn pé thirty ti wọn o wọn ò ní fún thirty tán o bẹ́ẹ̀ lu thirty wọn yọ dànù. one hundred and fifty thousand ah! ọ̀rọ̀ ní sọ àwa ò yí pé wẹ́ẹ̀ ààyè a máa a máa kún ọ̀rọ̀ wọn a máa wo àyè mọ́ ọ̀rọ̀ lára ibi a bá ti sọ̀rọ̀ wọn a máa wò mọ́ àyè lára afẹ́ fún lẹ́sì ẹjẹ́ àná lọ fún lẹ́sì níbẹ̀ tàbí níbi tó bá ń gẹ́lẹ́gẹ́lẹ́ àbójú lọ. ẹ lọ náà láì máa yẹ owó wọn kọ́kọ́ náà kan àṣebí irú kan náà ni wọ́n ní fifteen thousand ní ohun ti Ìbàdàn bí ah, àbájáde àtẹ̀sẹ̀ bí àṣẹ bí kìnnìkan kódà sasi o naam jama ìyá sọ pé Allahu akbar Allahu akbar sètaani olórí ibu ni ẹ ngbẹ yẹ pé òun náà ni lógbó ń ti dìde ẹ náà ló gbé dìde ẹ eh, ọkàn sí pé n tó fi alọ́kàn balẹ̀ ni pé tí sètaani bá dúró bá ń pẹ̀lú ọmọ ogun ẹ̀ tí ẹ̀yin àwa kan náà wa dúró tọ́lọ́ wa dúró tẹ̀ pẹ̀lú tiwa àjọ wa fèsì ara wa so àjọ ma wa àjọ ma àjọ ma wa jọ yẹ̀wò síra wọn pa pa pa àmàdéhùn tó ṣe fún wa ni pé àwa la borí ẹ so ó lè jẹ́ pé nìkan ṣoṣo ló tó ń lò ń kalẹ̀ ń sìn àwa ní ìsìn làwa ṣe ń dájọ́ yìí ẹ̀ẹ́n tọ́lọ̀ ń fẹ́ náà nìyẹn mo tàbí jẹrin wípé ìgbà tí mò lọ lórí ọrọ yìí ọrọ tá a fẹ́ sọ yìí tí mò ń katira mo wá rí i pé ọrọ ti já ọpẹ́ tọ́lọ̀ tiẹ̀ jẹ́ ọ sọ̀rọ̀ ọrọ yìí torí pé àwọn àǹfààní kan bẹ̀rẹ̀gẹ̀dẹ̀ tá a bá ka yìí làwọn á rí a. nǹkan rẹ lókè ẹ̀fẹ̀ kan iye tí ó yẹ káfẹ̀ kan mọ̀tẹ́tẹ̀lẹ̀ yìí ṣùgbọ́n òun dá lẹ̀ ó ti dòrè fún wa ibẹ̀ làwọn tí là ń gbà wọlé ń sè làfẹ́ gbà wọlé yìí àfẹ́ráyè sí jihad ìyejú àwọn tó lọ ń bá jẹ́ kí a rí gbọ́yé tá a mọ̀ pé opportunity ni kinní fún wa ká dá sí i ntọ́lọ́n fi ṣe fún wa òun lọ́mọ́ o pẹ̀lú àánú ọlọ́run àti ìkẹ́ rẹ̀ àti àti oore rẹ̀ fún wa ntaàfi fèsì wà pẹ̀lú ògo ọlọ́run ntaàfi fèsì wà kọ̀bàlíkì ọlọ́mọ gbà á kọ́mọ́sì dé ìgbọ́jọ́ máa lékún a ò torí ẹ̀ lọ́ra tíà pé ẹ̀yà ẹ̀tíà báyìí ẹ̀bá ni gẹ́tì ẹ̀wà rárá a lè lo ohun tí a lè lo lajínú mẹ́wàá tí a bá fi gbogbo rọ̀mùdánà ìfẹ́ fèsì délẹ̀ a lè sọ usiru mina lè mẹ́sà a lè sọ ẹyọkanu mẹ́wàá tán ó wà ń lé rẹpẹtẹ lábẹ́ ìdúpẹ́ fọlọ́hún kó mọ́ báyìí sàn ṣe wá àmọ́ tá a bá ń sọ níbi àwà yìí gbogbo àwọn tó ń ti bẹ̀mí wọn jẹ́ ló gbọ́ ẹ̀yin ò nídìí ká sọ fẹ́ yìí ẹ̀yin ò nídìí bẹ́yìn gbọ́ kò lè lápá lára ti yín ẹni mọ̀ pé lórí ibú ní sọ̀rọ̀ èṣù ní sọ̀rọ̀ kí ló bẹ́ẹ̀ ti lára ti yín kẹ́nìkan máa fi pé kò tún sí súnà mà ẹ̀yin ẹ̀yin táwọn wòye ẹ̀yin kọ́ mọ́ lọ́mọdé alápàdà sí ibú. àwọn wòyàn kan bẹ láyé tẹ́ pé àwọn yẹn tí wọ́n bá dẹ̀ gbọ́ yé ó lè àfẹ́tì àwọn táwọn bẹ́ẹ̀ lẹ̀ yìí. ẹ̀gbọ́n wa ni wọ́n ọ̀gá ni wọ́n àfa ni wọ́n àbúrò ni míì bàbá wa ni míì àná wa lẹ́lòmíì àwọn tí ń kọ̀ǹtró nàìjíríà ní ìmíì nù wọn ibi táwọn gbé ń gbọ́rọ̀ nìyẹn àwọn tó yẹ pé àwọn ọlọ́run kó nàìjíríà lé lọ́wọ́ irú táwọn ń wò nìyẹn bí ọ̀fẹ́ wò wọ́n pè pé nígbà báyìí máa wo wọ́n fẹ́ wọ́n sọ̀rọ̀ kẹ́ máa wò ntẹ́ntẹ́n akaka máa yẹ òtó bẹ́yẹ ẹ̀ńtọ́ máa rẹ lọ sí skul tó ti gba ìjáàbù wálé ẹ̀ńtọ́ máa lọ sí skul tó ti lórun gbọ̀n wálé tọ́jà wò pé sí ẹ máa ṣe wẹ́ ẹ máa ṣe wọ́n tún ní àwọn òtún ní jẹ́sọ̀kùtù ọwọ́lẹ̀ mọ́ ní fine tẹ́ ti nínú kínní ni ẹ máa gbọ́ kò ilé tó bá yẹn kẹ́lẹ́ sọ́fọ́ máa yẹ kọ́ máa ti ẹsẹ̀ mi sẹ́kì o àwọn tí wọ́n máa gbọ́ nìyẹn bóòlù ọlọ́run ti fẹ́ fi àwa yíyọ wọn yẹn nígbà tí ọ̀rọ̀ ìjáàbù ṣẹlẹ̀ nínú àwọn tó pè ọ̀pọ̀ àwọn tó pè lọ ń sọ wípé jàmá yìí ẹ̀san yín lọ́dọ̀ ọlọ́run ọlọ́run ló máa ó nígbà yẹn pé torí pé gbàtọ́ ju tí ó jù sáfẹ́fẹ́ àwọn bọ́ hà lọ́dọ̀ ń bí àwọn lọ́dọ̀ àdúgbò àwọn lọ́dọ̀ àwọn arẹbíṣẹ́ àwọn àwọn bọ́ hà pèsè ọ̀tàn yín ibi ìmọ̀ ti ń sun tí mọ̀ ti wá nàìjíríà ní ẹgbẹ́ ní òsì yẹn àsáwọn ọkọ yín ọ̀dà stand náà fi gbẹgẹ dànkà borí àsẹ́yìn gan ọtí gbọ́ yé ni sẹ́nẹ̀kẹ́ ó sì wá nímọ̀ ńlẹ̀ yóò báyìí kó ní wọn ọmọ kí ó lágége ilé ike wo ilé ike ọ̀hún o ẹ̀jẹ̀ ń sọ fowó kan fún yín òfófó ni o sẹ́gbọ́ òfófó ni sáwọ́ ẹ má gbé ẹ má gbé sọ o sọ fún kankan o. níbàdàn wà yìí ọ̀gá alẹ́ kéwú yányán níbàdàn wà yìí nílànà àkọ́ àwọ̀ àyọ̀ tí ń bẹ́ nù fún rẹ̀ á ṣe mádìlá rọ́bì ni. mi ìpele mi ẹ̀ bẹ̀rẹ̀ o ṣùgbọ́n ibi tọ́lọ́ ń ṣe lọ́gàá mádìlá rọ́bì ni. baba adama nípa ń bẹ baba adama wọn kópa ń kó tó dàbà wọn òfófó ni o àwọn àgbà àwọn afáàwà àwọn àgọkọ àwọn afáàwà tí baba máàlù kọ́kọ́ kọ́ ní kéwú ìgbà wọn kọ́ ń kéwú tán wọn tó kọ́ ọ lé baba adama lọ́wọ́ wọn tó kọ́ ọ lọ sí kò ẹ bá ń yẹ̀wò sí kéwú wọn sí morí kọ́ wọ́n ṣe àfọ́ sí pé ah ẹ̀rí kọ́ bàbá wa mudiru òní Sheikh Abdul Wahab kọ́lọ́mà ni yọnu sí wọn ọ̀kan náà tí wọ́n dé agége ni wọ́n ṣé ń gbà má dùbà jẹ́bi tí ń tẹ̀lé bá fún ẹ tó dá akọ bòmí àwọn ni wọ́n á sọ̀rọ̀ by authority one náà ń fọ authority sọ̀rọ̀ àwọn náà ti sọ̀tọ̀ kú tọ́lọ̀ wọ́n sọ̀tọ̀ lọ́wọ́ sọ̀rọ̀ bí ọ̀sọ̀ yìí ọmọ àsí pé ẹnìkan kan gbìn àwọn obìnrin tí wọ́n ń pẹ̀ ha wọ́n làwọn ń sunkún pé ha sáwọn wa gbọ́ yé ni àmọ́ ń gbà tó di pé ẹ̀yin jama ìwà dìde àwa sọ wọn tá a lè sọ ẹ̀yin gbowó sílẹ̀ ẹ̀yin gbowó sílẹ̀ wọn afọká kálukú wa ń gbà fúnra wọn kiri kiri káàkiri káàkiri ọwọ́ dàgbà tí wọ́n sọ̀yàn lókun tí wọ́n tú sílẹ̀ ìrọ̀ wá sí kíni ìrọ̀ wọlé èyí tó wá dé iwájú yẹn lọ wàláì ó jùlọ lọ́nà ọgọ́rùn. Bukhari lọ́mà lọ́mà lọ́mà lọ́mà lọ́mà ní kọ́ máa bẹ̀ yìí ó ní gbogbo àdìsí bẹ́nu Bukhari pátá ó ní irọ́ ni tó ẹgbẹ́ lẹ́yìn Quran Karim lẹ́yìn Quran Karim Bukhari tó kà gbogbo àgbà ayé gbogbo àgbà láàyè ló fọwọ́ sí bẹ́ẹ̀ afa kan ní fàyà àlìmọ́ فيا عالم أجمع العالم على فضل رتبات في رتب على على فضل رتبته في الرتاب حياء علمًا àyà àlìmọ́ àjìmọ́ àlìmọ́. fàyà àlìmọ́ àjìmọ́ àlìmọ́. aláfọ́dẹ̀lẹ̀ rotẹ́ bá tẹ̀ fẹ́ rota. على فضل رتبته في رتاب على فضل رتبته في رتب أفاني يا عالم gbogbo wọn tó bá máa kéwú àyà àlìmọ ẹni tó bá máa kéwú àyà àlìmọ ẹni tí kéwú bá ń gbé nú àfàwọn akọ ní nókìrà pé àyà àlìmọ ìwọ tó bá máa kéwú yanjú tó jẹ́ lárúbáwá àpè ọ́ o tó máa kéwú yanjú ọjẹ́ Yorùbá àpè ọ́ o ọmọ kéwìn yanjú ọjẹ́ gẹ̀ẹ́sì apẹ̀ ọ́ o amẹ́ríkà ni ọ́ ẹni tó yẹ ọ àyà alima alima alẹ́ alimọ́ aláfàdélé rọ̀tì bàtì ìfẹ́ rọ̀tà. على فضل رتبته في رتب àfààní ayé àlìmá ẹnikẹ́ni tó bá mọ̀ kéwú jẹ́ ìsọfún ẹ àlìmúnà alẹ́ alimuna gbogbo àfáàyè àjìmọ̀ a ni wọ́n kójọ ni wọ́n wo buhari láti bẹ̀rẹ̀ dé parí wọ́n jẹ́wọ́ wípé aláfọ̀dìlì rúti bàtì fèrúta aláfọ̀dìlì rúti bàtì fèrúta. gbogbo gbogbo àdìsí yòókù ní ẹgbẹ́ scale buhari ló lékè buhari ló lékè báyìí ló borí báyìí lọ́ga gbogbo àdísí gbogbo ọ̀nà pátágbà kó tiẹ̀ jọ kó tí ì bá sọ lọ́hún tó tọ́jú ẹ̀ fáyé olótọ́jú ẹ̀ wá fún láti dáàbò ẹ̀sìn ẹ̀ kò pọ́síbù kéèyàn kó ọ̀rọ̀ jọ pẹ̀lú ọ̀nà bẹ́ẹ̀ bàbá ni mo kó mọ́ há situmiya alif situmiya alif ẹgbẹẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún mẹ́fà ni mo há sórí ẹgbẹẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún mẹ́fà ni mo há sórí six hundred thousand mo wá mú díẹ̀ ńbẹ̀ ńgbà mo dọ́gbọ́ ẹ̀wẹ̀ tí mo rí kọ́ dáa jù ni mo wá yọ mo wá fi mo wá kójọ. ha àfààní àfàátà kàdáhù hàlá. mọ̀wúlẹ́ta. أتاك مو... فأتاك مولاك لما جمعتا فأتاك مولاك ما تشتهي شيء ني فأعطوك سبكت لأئمة فيما جمعت سبكت سبكت أئمة فيما جمعت وفزت على زعمهم بالقصب وفزت على زعمهم بالقصب لا تكن فأنتك مولاك ما تشتهي وأجز لآثك فيما وهب أفاني سبكت لأئمة سبكت سبكت لأئمة gbogbo àwọn èèyàn tí wọ́n jẹ́ ìmáàmù ìmáàmù ìmáàmù ìmáàmù lórí ẹ̀sìn sàbàkìtáhùn gbogbo wọn lọ́bá sáré lọ sáájú wọn. fíìmà jàmáàtà ntó kójọ yìí ọ̀lẹ́gbẹ́ o. Àlá wàfúnsítà àlá zàmì ní bílí kọ̀sọ́. وفزت على زعمهم بالقصب wọ́n fún yín ní gírì lé wọ́n pe gbogbo yín sórí fíìdì gbogbo ẹ̀yin aṣáájú wọn náà jẹ́ kan nù wọn ìwọ buhari wọn fún yín ní gírílé gbẹ̀ngì tẹ́ fi sáyé rè àmẹ́ni tó bá kọ́kọ́ ẹni bá kọ́kọ́ débi tí wọ́n ń sáré lọ ni wọ́n gbagi lọ́wọ́ ẹ̀ ẹnìkan oṣù ni ó sì gbagi ẹ má kọ́ débẹ̀ wọ́n gbagi lọ́wọ́ ẹ̀ ẹ̀yin yòókù ẹ̀ máa mú gi lọ aboyún wọ́n wá jọ hágilé yín lọ́wọ́ ẹjọ́ sáré àmọ́ nígbà tí a wò lọ́wọ́ bọ̀ ìwọ ni ìwọ náà lọ gba wájú pẹ̀lú kọ̀sáàbù igi rẹ lọ́sàájú. nàfàìtà dọ̀ín fa mìnà náà kìlì náà wà máa ń ká nà mọ́ tàhámà bẹ̀lẹ̀kẹ́dẹ́. ẹ̀tún gbọ́ nàfàìtà dọ̀ín àníná kìlì nàfàìtà dọ̀ín àníná kìlì wàmán kánà múta máa bẹ̀lẹ̀kàdé gbogbo gbogbo dọ̀ífà gbogbo tí máa mú àdísì tí ìfi lágbára lòun dànù lára àwọn tí ń bẹ lára wọn pé eléyìí tó gbàdísì wáyìí làyífù ní eléyìí èsì òye wọn dágége nìyẹn. Hmm. wọ́n ṣáájú nímà nípa lúgà wọn ṣáájú ní mẹ́sìn. wọn mọ mùsọ́lá o. ẹ wọn mọ mùsọ́lá àdìsí kò yé wọn. Ah. ẹ lérí mi fẹ́ tanu bábò mi mọ́. àánà kò mọ̀ la. ẹ má jẹ má jẹ kó tún máa ṣùgbọ́n ọmọ ọ̀sán náà ni máa kó kókó bá yẹ. àbí. torí àdéhùn hmm. ẹsẹ̀ òun. tẹ̀kan ìyá àfẹ́ máa yàgbá yàá wo ẹ jẹ́ kí n fi ẹ jẹ́ kí n fìyẹn lẹ̀ bá nà mo ń padà bọ̀ ń bẹ̀. ẹ̀rí tí mo ń sọ lọ òní wípé gbogbo èèyàn lọ́lọ́run ó gbé dánwò wá bá inú sẹ̀mí ẹ̀ àdúrà ní kọ́lọ́n apáàsì kọ́mọ bẹ́ńjoko kan bí irú joko ìkíyàn sọ fún ẹ pé wọ́n fẹ́ ṣerú ètò yìí kọ́lọ́hún sì fún ọ láàyè kọ́lọ́hún fún ọ láǹfààní tó fi lè dá sí i ọlọ́njẹ́ a lè rí dásí o ní àná táwa pèpè àná la fọjọ́ sí ẹ sì gbìyànjú ẹ̀yin èèyàn wàláyé gbìyànjú jazakumulawo khayran. àmín tusitumu khairan àmín ọlọmọba ni sẹlẹsẹ olóore àmín aa ah, ọlọmọba ni di fún yín àmín mọjẹ fi mọtujẹ náwó ẹsàn ma àmín Ọlọ́run o lẹ́yìn ọ̀rọ̀ yìí Ọlọ́run jẹ ama giga giga giga àmín kọwọ adi pé tabatẹ fẹ́ tún ṣe nǹkan báyìí Ọlọ́run jọ jẹ pé ẹnìkan ṣoṣo ni ó máa gbé ntá fi ṣe tí ó tó ṣẹ́kù lẹ wọlé àná Ọlọ́run ní àná tá lójú ẹsẹ̀ ni à ń alert Allahu Akbar ni wọ́n bá mi àyùsà wọ́n bá mi pé alert ti ń wọlé asàlápọ̀lọ́ ti sọ ayédèrò lọ́wọ́ òyìnbó wọ́n ti gba aha ẹ̀tọ́ kókínì wa náà ẹ̀kú kínì ẹ̀ wá àwọn kan gbà lánàá wọn ò sí dìde ń bí báyìí wọn ti dìde ń bí báyìí tàbí ti ń rí alert wọn ti tẹ kíni tí wọn tẹ yẹn wọn ti tẹ ah, ọlọ́run ò ṣàánú ẹnì kọ̀ọ̀kan wa náà o. wọn lè ti tẹ so kòkó jáde lápò transfer nù ẹ eh, ajib samuel ti rí i pé ó ti wọlé transfer ọlọ́run àwọn tí wọ́n ṣe bẹ́ẹ̀ mọ́júwọ́ tán lọ wọn. amiina. ní ànábà kan náà miagbe ń gbé àpótí káàkiri ẹlòmíín dẹ̀ ra twenty thousand roborobo dẹ̀ dà sílẹ̀. Allahu akbar. ẹ eh, lánàá wọn ní ẹnìkan sì ra twenty thousand sì ṣe ó sì dọ̀ àdúgbẹ́. roborobo. ó five thousand ó ní ten thousand Lana wọ́n á kówó náà jọ ọjẹ́ eighty kílẹ̀ pé eighty seven thousand one hundred lánàá ibi tí a sì ń lọ ó jìnnà díẹ̀ so tí abárẹni tí ò tí tí ò tí gbọ́ sí i tàbí tọ́lọ́n tún fún láǹfààní lẹ́ni àtúnfẹ́ gbà kọ́ wá kàn kú pé ká wá ka ká mú lọ bá wọn kí wọ́n ju afẹ́fẹ́ èyí tá a bá sì mú lọ àní bùn wọn lọ́hùn gbogbo yín náà láfẹ̀kẹ́ ní lọ́wọ́ gbogbo wa náà e, e, àti pé ó dàbẹ̀ ń pè ní tí sùrọ̀ sọ ni pé ká lọ dáhùn báhùn ká tún wá jókòó ká tún wá jókòó lẹ́yìn Ramadan ká wá wọ̀rọ̀ tegbòtegbò kí èèyàn wá jẹ́ odidi késẹ́ẹ̀tì kan ibẹ̀ ni a ti wá fẹ́ sọ àwọn àǹfààní kan tọ́lọ́ ń fẹ́ kárí lábẹ́ ọ̀rọ̀ yìí bí ìgbà tí bàbá kan wàhálà ntí bàbá lò nínú Quran wọ́n lu àwọn nǹkan kankan ńgbà tí ilẹ̀ rọ́ ṣé kò sẹ́ni tá a ní mí wò ilẹ̀ rọ́ mọ́ bàbá lẹ́sẹ̀ àwọn àsìkò kan àmọ́ bàbá pe ọlọ́run ọlọ́run dẹ̀ dáhùn kódà a rí nínú wọn tó jẹ́ pé ó fẹ́ lu agbára àjọba lé bàbá lórí nígbà tí ó rí i pé ọlọ́run dé sí bàbá tí àwa náà wà á rí mú pé òkè gáà náà ó mú lẹ̀ níjọ́ lọ́nbadé sáwà náà jù báyìí lọ àwọn ọ̀tá ó gbèrí anabi ní fa yín kasura kasuru torí rẹ bá ti ń pọ̀ ọ̀tá ọ̀pọ̀ tí àwa náà abáyọ̀lómi ń bẹ́tẹ́ kó ti fẹ́ kan ní ìdí ẹ̀ nísìnyí kan ó ti ní ìdí kó ní nǹkan lọ́wọ́ wọ́n ti ń fẹ́ kan kìlẹ̀ mọ́ ìwọ̀n tó ní náà wọ́n ti ń kìlẹ̀ mọ́ tá a náà ó ní tá a jù tá a máa jù sọ́tà ńbẹ́ńbẹ́ ẹnìkan ìjọba ní ó bá ní kí bàbá wa kí bàbá ní kí ọmọ kí bàbá máa bọ̀ ń lé òun kọ́ wá bọ̀ ń kọ́ máa ń kí ìmọ̀ tí wọ́n ròyìn ìwà máa kọ́ ọmọ ńlé ń bí báyìí. bàbá wa kọ lẹ́tà sí pé ẹ sọ fún wa o ìmọ̀ ń bẹ ń bí ọ wà ń bí wọ́n wá máa ń bá ìmọ̀ ni o ìmọ̀ ń bá yẹn o ẹ ẹ má bínú o so etí ẹ̀yin tọ́lọ̀ ń fún ẹ̀yin òun bíi ìdarí òun tìyín náà sẹ́yìn tó fún wa yìí ní máa fi dùn wá ní máa fi dùn wá tabara àfa àti ń yẹpẹrẹ ara rẹ̀ ẹ bá ń kọrin kan tí sàfi kọ sàfi ní àsìbí bí elémè ẹnàfà máa lòlò ìlà fìtọ́mà máa rọ kaba làárọ̀jà máa tọrọ àtẹ́rò wàlítàfà ìlàkà máa tọ ọ̀rọ̀ wakọ. àsìbí bí elémè ẹnàfà madolo ila fitoma maroka bala aroja matoro tairu waritafa ila kama toro waka. ẹ̀gbọ́n tí bàbá wí ṣé ó ṣàfi bàbá ní àsìbí bí ilimi ìnàfà ìmàmí tómi àfà ìmàmí tómi ìwọ́n máa gbé mọ́tò tiẹ̀ lọ tí n bá ti ní mọ́tò ìmọ̀ mi tó mi máa gbélé rẹ lọ bí n bá ti nílé ìmọ̀ mi tó mi bó bá lówó lọ́wọ́ tí ti nílò ẹ̀ tèmi tá ti mọ kéwú náà ìwọ ọ̀dẹ̀ mọ kéwú ìnáfa lọ́wọ́ pé tí n bá fẹ́ lo ìmọ̀ mò ń rí màá lò yìí tí n bá fẹ́ lo ìmọ̀ mò ń rí màá lò àsìbíbi ilimi ìnàfà máàlúlù ìlà fìtọ̀mọ́. ebi ò sí ẹ̀pẹ̀rẹ̀ ń bì kankan kọjá bíi tàn mọ́ lọ kéèyàn máa tàn mọ́ pé láwájá ò fún mi lówó yóò gbé mi ká ebi ń bi ti gbé kó yẹpẹrẹ báyàn nìyẹn. àfa adẹ́ntì ń lọ báwọn olówó fúnra wọn àwọn tí ń bẹ ń jọba tí ń wà nípò ní ẹ̀ pé bàbá tí ò dáhùn yìí àti ń bẹ nípò àti ipò àtowó tí ń nípò bàbá ní iná fa mádùúlù ilá fìtọ̀nà bàbá ní márọ́kàbàlá ọjà márọ́kàbàlá ẹ bá ń páyà ọlọ́run tí ń bẹ̀rù ọlọ́run rọ̀já òun lẹni tí ó padà dé gbogbo wọn la tíráfù kọ̀sẹ́ tí ó tíráfù ọ̀kan pò ń lè rẹ ni ọmọ ẹlòmí tíráfù àmọ́ ta lẹni tí ó dé ẹ bá bẹ̀rù ọlọ́run ni ó dé síbo sínú àlìjọ́nà ìrìnàjò láwa yìí ẹ máa ń páyà ọlọ́run pẹ̀lú mọ́ rẹ̀ lẹ́ni tí gbogbo nǹkan ayé ń padà tó wá ṣẹlú sí fún káyìn máa rọ̀ kàbá láàárọ̀ rájá máa tọrọ tọ́ èrò wà rí tàfà ilá kà máa tọrọ wà kọ́. nítorí pé máa tọrọ tẹ́rù ẹyẹ kan ò ní fò wà rí tàfà kọ́ wá wọ sánmà lọ wọ sánmà lọ. àfà ilá kà máa tọrọ wà ká bó ṣe lọ náà yọ dórí ilẹ̀ padà náà ni kò ní ra sánmà lálá tórókè ilẹ̀ ní mọ̀ àṣìbíbi ilé ní ìnàfà mágòlò ìlà fìtọ́mà mọ̀rọ́kàbà làárọ̀jà mẹ́tọ̀ọ̀rọ̀ èrò wà rí tàfà ilẹ̀ kàmá tọ̀rọ̀ wà kọ́. jama a ṣe pé aji usamada ende kama diyongida ende kama ah ẹni mélòó méjì bàbá sàdé ti di dìde bàbá sàdé ẹjọ́ dìde yẹn bàbá sàdé nìyẹn Allahu akabaru ó kì kan jí àsàdé mo máa ẹ eh? ẹ̀yìn bàbá yàmúlẹ̀ yìí ó ti dá àgbà náà thank you bàbá jàmú ẹ ìwọ nìkan àwa ọjà bàbá jàmú jàmú bá sàdé ẹni mẹ́ta àbí àfáwà kọ́sìm. àgbà ti dìde. bákan náà àfáwà imam. kọ́ mọ̀lẹ̀kẹ̀ bí irú. ẹ jẹ́ wọn á pè yín bẹ́ẹ̀ ṣe lọ. àgbà dìde. kọ́ mọ̀ dìde o. àgbà òǹde. Mm. kọ́ mọ̀ kẹ̀bí irú. àgbà nìyẹn àgbà àti bàbá sàdé ẹ méjèèjì ẹ di ẹ dàrin àwọn èèyàn bímú. wí gidi nínú. bàbá Usama ẹ̀yin àti àfàwà kọ́sìm ẹ lọ dìbẹ̀ yẹn mú. wọ́n ní ẹgbẹ́ mi dùn tí ìmáàmù àti bàbá àjàmú ẹ̀yẹ wá di gbogbo bí lọ ọ̀nà orí igi níbẹ̀ yẹn dì mú kóbìnrin kan lókè obìnrin kan náà obìnrin méjì lókè tó bá bẹ̀rù ọlọ́run hmm. kó bá ní gbà á ẹ bá ní fi ń tọ́lọ̀ ń bá fún yín lágbára ẹ bá ní fi síbẹ̀ ẹ jẹ́ àjọ fi jagun ọlọ́run ogun ànábì ẹ ń lọ́lọ́ ẹ ń tọ́lẹ́sẹ̀ òsì yìí ẹ̀yin jàmá yìí ẹ jẹ́ kára yí ọgbọ́pẹ́ sìn wà ẹ̀yin ẹ fowó sílẹ̀ káwa wá fohùn sí i kọ́lọ̀ wọn àbáríkà sí gbogbo ẹ̀ pọ̀. amina. kọ́ wá ní táyọ̀ lọ wò lọ láéláéláé. àmín. àsìbí bí ilé mi. ìnàfà máa dùnú ìlà fìtọ́mà máa rọ́kà bá là àròjà. ما ترى تير ورتفع إلا كما ترى وقال lálà àdúwúlà lálà rẹ̀ tí ń lò kè yá fẹ́kọ́ wálẹ̀ lásìkò yìí ẹ fọwọ́ yín sí kọ́lọ́n fi hàn yí pé òun lọ́lọ́run máa tọ́ra tẹ èrò àrítàfà ìlàkà máa tọrọ wákọ́ máa tẹ̀rọ tẹ̀ mátọ̀rọ̀ tẹ́rò wà rí tàfà ìlàkàmátọ̀ wàkọ́ ìlàkàmátọ̀ wàkọ́ ìlàkàmátọ̀ wàkọ́ mátọ̀rọ̀ tẹ́rò wà rí tàfà ìlàkàmátọ̀ wàkọ́ àsìbíbí ilé mi iná fa máa tó lọ ilà fìtọ́ máa rọ́kọ̀ bá lọ àrọ̀já máa tọrọ tọ́ èrò wà rí tàfà ìlàkà máa tọrọ wà ká. àṣìbíbì ilmi iná fa máa tó lọ ilà fìtọ́ máa. ما راقب الله رجا ما طار طير وارتفع إلا كما tọrọ wa kọ́ ẹ̀rọ ọlọ́pẹ́ kó tún tọrọ wa bí lórí tébù bí o two thousand ẹ̀rọ ọlọ́pẹ́ kó lórí o. má tọrọ tọ èrò wa ní tàfà ìlàkà má tọrọ wa kọ́. àkáǹtì kan máa wà nílẹ̀ o. ìlàkà má tọrọ wa kọ́. àṣìbí bí ilé mi ìnàbà má tó lò في طمع ما ركب الله أرجع ما طار طير وارتفع إلا كما طار وقف ما طار طير وارتفع إلا كما طار وقف ما طار طير وارتفع إلا كما طار وقف Ilé gbọ́ ẹgbẹ́ ọdún, ìyá ìgbọ́ bẹ̀rẹ̀.